الحمد لله الحمد لله الذي أرسل رسله بالدين الحق وختمهم بنبينا محمد صلى الله عليه وآله وسلم المبعوث بالهدى ودين الحق ليظهره الله على الدين كله ولو كره المشركون والصلاة والسلام على خير الأنام سيد ولد آدم محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته لا شك العقيدة قولوا الأربعة والي rẹ̀ òun náà sì ni má yasduquhu al-abdu wa yadinu bih ntẹ̀yìn agbàgbọ́ tẹ̀yìn ẹsẹ̀ fi ń sin lọ ntẹ̀ agbàgbọ́ tá a fi ń sin lọ òun ni wọ́n ń pè ní al-aqida tí àkídà èèyàn bá jẹ́ ntòsí dọ́gba pẹ̀lú ntọ́lọ́wọ́ bá fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ tọ́lọ́ sì ti torí rẹ̀ sọ àwọn tírà rẹ̀ kalẹ̀ wọn máa ń pèrò àkídà bẹ́ẹ̀ ní alàkídà tó sàhíhà tó sẹlẹ̀mà àkídà eléyìí tó lálàáfíà eléyìí tó sì dàngájíà irú àkídà bẹ́ẹ̀ a máa múni làlàyé a sì máa múni sórí rẹ lọ́la alqiyama ṣùgbọ́n nígbà tí àkídà téèyàn ní ní téèyàn gbàgbọ́ téèyàn sì fi ń sin lọ́hùn tó bá ti takùn lọ́wọ́ bá fi rán àwọn òjúṣe rẹ̀ tó sì takun tó lọ́wọ́ bá sọ̀kalẹ̀ nínú àwọn tíra rẹ̀ wọ́n máa ń peru àkídà bẹ́ẹ̀ ni al-aqidatul batila wal-aqidatul fasida àdìsọ́kàn tí ó da àdìsọ́kàn burúkú irú àdìsọ́kàn burúkú bẹ́ẹ̀ a máa múni sórí ibúláyé bí a sì máa múni dẹni tó ṣe pé ọwọ́ náà tó bá di lọ́la al torí ẹ̀ ǹjẹ́ wàá ṣe é ṣe kápẹ́ nìkan wà láyé bidun ni àkìdẹ́tì láì jẹ́ kó ní àdìsọ́ kankan bí láì jẹ́ kó ní kankan tó gbàgbọ́ bí kò sí. fakullu insani bi àkìdẹ́tì oníkàlùkù ní àkìdá tiẹ̀ wọ́kọ̀ tẹkùnú àkìdá tó kù sàhíhá wọ́kọ̀ tẹkùnú ṣùgbọ́n àkìdá rẹ̀ lè jẹ́ ntọ́ da ó lè jẹ́ ntí ọ̀dà àmà antujarida insana an àkìdá fahadà mina mustahilat ká yọ̀nyà lábẹ́ kó ní àkìdá ńbẹ́ nù kàtí ò lè ṣeéṣe oníkàlùkù ní àkìdá ṣùgbọ́n àkìdá rẹ̀ lè jẹ́ sàhíhá àkìdá rẹ̀ sì lè jẹ́ bàtìlà. ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí imaamu ibn qayyim rahimahulahu ta'ala sọ ni nípa al-irada èròǹgbà la yumkinu tajridu al-insani 'an al-irada kò síbáṣe lè múyàn sákò lábẹ́ kó ní èròǹgbà. torí kò sí nǹkan tó ṣe láyé àfikọ́jọ́ pé o lérò ń gbà kò sí tó pàtì àfikọ́jọ́ pé o lérò ń gbà nípa rẹ̀ tó bẹ́ẹ̀ náà ni àkìdá oníkálukú ní nǹkan tó gbàgbọ́ ó sì ní ti fi ń sin ọlọ́run oníkálukú ní tó gbàgbọ́ ó sì ní ti fi ń sin tó gbàgbọ́ tó eléyìí ni wọ́n ń pè ní al ṣùgbọ́n ìwọ náà ti rí ipe al-àkìdá tó sàhíhà a máa jẹ́ alàlàyé a sì máa jẹ́ alàlìjẹ́ náà wọ́n tó bá di lọ́la al yàtọ̀ sí al tó al a máa ba tẹnijẹ́ láyé a sì máa sọ ní dọ́mọ aná tó bá di lọ́la alqiyama torí di olóyè báyìí ó pàtàkì púpọ̀ ó pàtàkì púpọ̀ ipe kémi pẹ̀lú rẹ ká mójútó al-aqidatu sahiha àdìsọ́kàn èyí tó lálàáfíà eléyìí tó ṣe dọ́gba pẹ̀lú ntọ́lọ́nfìrán nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ṣe pé náà lọ́wọ́ bá sọ̀kalẹ̀ nínú al-Qur'ani alápàlẹ́ èyí tí Ọlọ́hun bá sì ṣe lọ́ràn yẹn lórí àwọn ẹ̀dá rẹ̀ lápapọ̀ insahum wa jinnakum àti ènìyàn àtàlìjọ́nú nínú wọn torí pé ọlọ́run ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìǹdá àwọn ènìyàn àti àwọn àlìjọ́nú nítorí nǹkan kan ìǹdá àwọn àlìjọ́nú àti àwọn ènìyàn nítorí nǹkan míì yàtọ̀ sí kí n lè bá a máa pa wọ́n láṣẹ pé kí wọ́n jọ́sìn fún mi ọlọ́run ọba lẹ́mìí nítorí eléyìí kan lọ́wọ́ bá fi ráwọn òjíṣẹ́ tí wọ́n sì jẹ́ iṣẹ́ ọlọ́wọ́ bá lájẹ́ pé walaqad ba'athna fi kulli ummatin rasula ani abudu allaha wajtanibu at-taghut dájúdájú àti gbé òjíṣẹ́ kan dìde àti gbé ìránṣẹ́ kan ọ̀kan dìde nínú ìjọpọ̀ kan wọ́n máa pe àwọn èèyàn lọ sídìí ẹjọ́sìn fún ọlọ́wọ́ bá lónìí kan ẹ pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run òkúta bá gbogbo òòṣà àṣetẹ́mi pẹ̀lú rẹ̀ náà tá a bá ti nímà nípa al-aqidatu sahiha táǹsì mójútó bó ti ṣe yé àti bó ti ṣe tọ́ ó dájú pé òkúta ọbẹ̀ bọ òkúta ó sì bá gbogbo òòṣà. wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut dájúdájú àti gbé òjíṣẹ́ kọ̀ọ̀kan ìránṣẹ́ kọ̀ọ̀kan Ọlọ́run bá ló gbé dìde láti inú ìjọ kọ̀ọ̀kan iṣẹ́ wọn tí wọ́n wá ṣe tí wọ́n wá jẹ́ òun náà ní kí wọ́n sọ fáwọn èèyàn pé máa jọ́sìn fọlọ́wọ́n bá lónìí kan ṣoṣo gẹ́gẹ́ bí Ibn Abbas radiyallahu anhuma bó ti ṣe sọ ó ní gbogbo ibi tẹ́ ẹ bá ti rí ọ̀rọ̀bùdùlọ́ọ̀ nínú alukur'an ẹ mọ̀ pé tuma rẹ̀ ní kí ni wàhídùlọ́ onítọ̀hún ò tí ì sin lọ torí ẹ tẹ́lẹ̀ ìbáyé wa a rí i pé pẹ̀lú àkídọ́tù sàhíhà láti soríire láti jẹni tí ó là láyé mi táàsì jẹni tó ṣe pé ó ra ẹ̀jẹ̀ náwọ̀ tọ́ba di lọ́la al-qiyama ọlọ́wọ́ bá wa ó sọ nínú al ó ní la ikraha fi ddin qad tabayyana ar-rushdu فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها ẹnikẹ́ni tó bá sáyé gbàgbọ́ sáwọn òòṣà tó sì nítorí kò tó kó sọ pé la ilaha lásán àyàfi kó fi kíni kún illallah gẹ́gẹ́ bí o ti ṣe tó kó sọ pé illallah láì jẹ́ kó fi la ilaha illallah la ilaha ó fi kún kò tó nítorí pé tó o bá sáyé gbàgbọ́ pẹ̀lú gbogbo tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run kọ́ wa gbọ́ ọlọ́run ọba nìkan gbọ́ ló nìkan ṣoṣo kó nìkan la tó sìn kò sí bá a ṣe lè pè ọ́ ní muwahidan tó o bá sì jẹ́ muwahidan kò sí bó ṣe lè jẹ́ sahiba aqidatin sahiha torí ẹ̀ ló ṣe jẹ́ pé faman yakfur bit-taghut ẹnikẹ́ni tó bá sá ìgbàgbọ́ sí gbogbo àwọn òòṣà àti gbogbo nǹkan míì tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run eléyàn ni la ilaha wa yu'min billah tó sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ lọ́wọ́ nìkan ṣoṣo tí ò gbé ìjọsìn rẹ̀ lọ́fẹ́ lómi yàtọ̀ sí Allah eléyàn ni illallah faqad istamsaka bil urwatil wuthqa ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ti di okùn ọlọ́run ọba tó yé mu lẹ́nfẹ̀sọ àmàlàhà okùn tó ṣe pé kò lè já láéláé torí ẹ̀ ká ní aqidatu sahiha yóò mú wa sórí ire láyé yóò mú wa sórí ire lọ́la alqiyama ó wá nínú hadith ti Jabir ibn Abdillah radiyallahu anhuma eléyìí tí Imam Muslim gbé jáde nínú tírà wọn ọlá nabi sallallahu alayhi wa sallam sọ pé man laqiya Allaha bihi shay'an dakhala al wa man laqiya Allaha yushriku bihi shay'an dakhala an-nar ẹnikẹ́ni tó bá pàdé ọlọ́run ọba lọ́la gbẹ̀ndẹ̀ alqiyama tó pàdé rẹ̀ lẹ́ni tí èéfín kankan sorogún sí nínú ìjọsìn onítàn wọ àlìjánná ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá pàdé ọlọ́run ọba lọ́la gbẹ̀ndẹ̀ alqiyama nípò kó kú lórí pé ń fi kankan sorogún fọlọ́run ọba nínú ìjọsìn dakhala òun náà ni ó mú ọmọ sí lọ́wọ́ ọba láì jẹ́ ipò òfin kankan sorogún pẹ̀lú ẹ̀ eléyà ọ́ wá gbé ọ láti jọ́ kan nínú ẹni tí ó ra àlùjánnà wọ̀ tó bá di lọ́la al-qiyāmah kọ́lọ́ mọ́ sí ilé wọ̀ wá. torí ìdí ẹlẹ́yìn ọ̀rọ̀ yẹn ló jẹ́ o lórí rẹ kó o ní aqīdatu sahiha torí tó o ní nílé ayé ń bí o lè jẹ́ni tí ó ní kí ọ̀bẹ lábẹ́ ààbò ẹ̀jẹ̀ rẹ yóò di ti ọ̀tọ̀ pé ká dúkìá rẹ yóò di ntọ́tọ́ pé ká gbà kú lọ́dọ̀ rẹ̀ ìdí ni pé ó wá nínú hadith ti Abu Hurairah radiyallahu anhu wala nabi sallallahu alayhi wa sallam sọ pé umirtu an uqatila an-nas hatta yashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah wa yuqimu as wa yu'tu az-zakata fa idha fa'alu dhalika عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله ọlọ́run pa mí láṣẹ láti dojú ìjà pa àwọn èèyàn kí n jà wọn lógun ní gidi títí tí wọ́n fi jẹ́rìí wípé kò sí ọba kan kò sẹ́ni kan míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allahu Rabbul Alamin nìkan tí wọ́n sì fi jẹ́rìí pa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni tí wọ́n sì fi máa gbẹ̀rún dúró tí wọ́n fi máa yọ zàká tí wọ́n bá ti ṣe báyìí a pé ààbò ti ń bẹ fún wọn nìyẹn lórí ẹ̀mí àti dúkìá wọn kí ni jẹ́ aráàbò ká gbọ́ Ọlọ́run ọba gbọ́ kásì máa sìn lónìí kankan máa sọ̀rọ̀ kú pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn kásì gba anabi muhammed sallallahu alayhi wa sallam kó ká máa tẹ̀lé lánàá rẹ̀ eléyìí ní jẹ́ adẹni tó wà lábẹ́ ààbò tó bá jẹ́ pé orílẹ̀-èdè tó ibi tí wọ́n ti ń islam ni tí ìwọ bá ti gbàgbọ́ báyìí wọn ò bí ẹni náà dá tí ó dùn kòkò mọ́ wọn ò bí ẹni náà dá tí ó rọjú mọ́ nítorí téèyàn ṣe fi ní total and complete protection ló ti ṣe òun bẹ́ẹ̀ni kan wà hà mọ́ abẹ́ni kan mú ọ ike kí ló ṣe kò sí abẹ́ni tí ó bá ti gbàgbọ́ bẹ́ẹ̀ ńkọ́ ó túmọ̀ sí pé ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n lè ta lẹ̀ dúkìá rẹ̀ wọ́n lè gbà orí nǹkan mẹ́rin al-aqidatu sahiha ó máa ń jẹ́ ká bẹ lábẹ́ ààbò nílé ayé tí wàá mi torí ẹ̀ ó pàtàkì pé kẹ́míkẹ́lù rẹ̀ ká mójútó al-aqidatu sahiha ní kíkọ́ nípa rẹ̀ pàápàá jùlọ láwọn ilé ẹ̀kọ́ wa gbogbo àwọn ilé ẹ̀kọ́ wa gbogbo bẹ̀rẹ̀ látòrí nursery level títí tó fi dé university level ọ̀rọ̀ yẹn ló jẹ́ ká mójútó àlàkídà tó sàhíhà nítorí pé tá a bá sílé ayé tán alkiyama tún bẹ̀ kí láǹfààní kárílé ayé ká má rí nǹkan kan lọ́rùn jù yà lọ kò sáǹfààní kankan bẹ̀ ó wà lóyún ìmọ̀ kọ́ nílé ẹ̀kọ́ yín gíga àbí ilé ẹ̀kọ́ yín tó kéré ẹ gbọ́dọ̀ fi ẹ̀kọ́ nípa àlàkídà tó sàhíhà kẹfì sí nítorí pé tá a bá sílé ayé tán sẹ́ alkiyama náà tún bẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ibi tó ní wọ́n ti pé ibi tí wọ́n ti máa ń tọ́ yẹ àti ń tọ́tọ́ àwọn kì í bìlà pẹ̀lú pé yunifásitì yìí adásílẹ̀ fún science and technology ni àbá adásílẹ̀ fún gbogbo ẹ̀kọ́ pátápátá ni àyàfi kó jẹ́ pé gbogbo faculty gbogbo department wọ́n á tún lẹ́kọ̀ọ́ nípa al-aqidatul islamiyya àdìsọ́kàn tẹ̀sẹ̀ islam nítorí tí a bá produce medical doctor tí ò ní al-aqidatul sahiha irú ìtàlẹ́fẹ́ kọ́ yà taba produce engineer tí o ní al-aqidatul islamiyya irúta lẹ fẹ́ kó jẹ́ taba produce teacher tí o ní al-aqidatul islamiyya sahiha irú ìyàwó lẹ fẹ́ kó jẹ́ níwájú àwọn ọmọ torí ẹ eléyìí ń bẹ nínú àwọn sábàbí tó mú kórílẹ̀èdè yìí kọrọ rẹ ọmọ dàrú bó ti ṣe ń dàrú yìí báyìí nítorí pé gbogbo èèyàn pátá lápapọ̀ ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn ò ní ìmọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run Ọba wọn ò sì máa kankan nípa tí ń jẹ́ al-aqidatu sahiha tó fi dórí àwọn tó ń kọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam láwọn yunifásitì sì wà gbogbo níbí báyìí al-aqidatu sahiha wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ni nígbà àwọn alákìdá nìyẹn ẹ̀yin kọ́ oníkúfúrú sèbá àti màtíní al-aqidatu sahiha báyìí wípé njẹ́ àgbàgbọ́ táǹsì fi ń sin lọ tí nǹkan bá jẹ́ kó ṣe déédéé pẹ̀lú tọ́lọ́mfin náà nàbí Muhammad sallallahu alayhi wa sallam tó sì ṣe déédéé pẹ̀lú al orúkọ rẹ̀ ní kíni al sahiha tó bá takò ńkọ́ al-aqidatu al-batila al ẹ sì ti mà wípé méjèèjì ò lè jókòó sí yàn lára lẹ́ẹ̀kan náà a sì lè sàfẹ́kù méjèèjì lẹ́ẹ̀kan náà lára èèyàn ọ̀kan ní ọ̀bẹ nígbà tí kejì ò ní sí. ẹni tó bá ti ní al-aqidatu sahiha al-aqidatu al-batila ti fi sílẹ̀ ẹni tó bá ti sọ pé batila ní gbé ká àti pé sahiha ọ̀rá yìí jókòó sára rẹ̀. torí ẹ gbogbo àwọn ilé ẹ̀kọ́ wa gbogbo à ń bùkátà kò bá jẹ́ school kò bá jẹ́ secondary school kò bá jẹ́ eh, primary school ó yẹ kó bẹnu syllabus ní táwọn ọmọ ọmọ kọ bákan náà kò gbọ́dọ̀ mọ lórí àwọn schools lásán tó fi dórí àwọn mọ́sálásí wa àwọn ìdánilẹ́kọ̀ọ́ àwọn mọ́sálásí agbọ́dọ̀ rí ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú tẹ̀wéèdì ń bẹ̀ kódà ló lọ́ọ́ yẹ ká mójútó jù nítorí pé kí láǹfààní fiqh nígbà tí àkídà ọ̀bá sí kí láǹfààní síra nígbà tí àkídà ọ̀bá sí kí láǹfààní gbogbo nǹkan míì nígbà tí ọ̀bá sí àkídà torí àkídà ni foundation òun gan nípìnlẹ̀ tá a fẹ́ mọ lé lórí ní ìgbà tí ìpìlẹ̀ ọba sì ti dúró déédéé ilé tá a mọ lé lórí náà kọ́ kò síbi tí ó dùn sí. nígbà tá a bá sọ àmọ́ kọ́ àwọn èèyàn ní al-aqidatu sahiha agbọ́dọ̀ mójútó igbe àwọn tíra tó ṣàlàyé al-aqidatu sahiha lóòótọ́ ìlà mójútó yìí sọ àwọn ètò yẹ pé al-aqidatu fasida al-batila ìníwọ́n ṣàlàyé lórúkọ pàwọn ní al-aqidatu sahiha a sì máa ọkàn wa sì balẹ̀ pété abánikẹ́ má péjú ebi ogun tíra wa ti ń sọ nípa al-aqidatu sahiha ẹ̀ mú wájú bẹ́ẹ̀ lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀dọ̀ ẹ̀ mú márùn wa naam naam al-usulu thalatha ọ̀yà kitabu tawhid titani ti sheikh muhammad ibn abdulwahab asituni kitabu tawhid ti al-imam ibn khuzaimah. رحمه الله أتوني كتاب التوحيد للإمام ابن مندى رحمه الله أها أتموا نعم العقيدة الطحاوية صح كشف الشبهات القواعد الأربع الحمد لله سيروا ما ترى باي أبدا ني أمجد تقوي فك قيمة نقول العقيدة الصحيحة nínú àwọn tíra yìí síwájú ká tó máa ṣàlàyé ohun tí ó wọnú al-aqidatu sahiha ẹ jẹ́ kí akọ́kọ́ lọ sídìí àwọn nǹkan kan tó ṣe pé wọ́n jẹ́ bawadut àbí tí wọ́n jẹ́ khasa'is khasa'is al-aqidatu sahiha àwọn nǹkan tó mú kí al-aqidatu sahiha lọ́dọ̀ àwa mùsùlùmí kọ́ dá yàtọ̀ gédégédé sí àlàkídà lọ́dọ̀ àwọn mi ní pàtàkì jùlọ kí ni nǹkan tó mú kí àlàkídà tó sàhíhà kọ́ dá yàtọ̀ gédégbé lọ́dọ̀ ahlu sunnati wal jamaa yàtọ̀ sáwọn míì tí ì sọ ahlu sunnati wal jamaa sẹ́mi pé lábẹ́ aburada pàǹsẹ̀ islam yìí àwa tá a wà lábẹ́ aburada yìí àpọ̀ pípọ̀ ahlu sunna wọn àwọn alùbídà lóríṣiríṣi àwọn náà ń bẹ náà jọ ń jẹ mùsùlùmí oníkálukú nínú wọn iná ló sì ní àkídà tiẹ̀ táwọn náà ń gbé ká tí bá rí ahlus sunnati wal jamā'a àwọn làwọn tó ń tẹ̀lé tura ọlọ́run tí wọ́n sì ń tẹ̀lé sunna anabi sallallahu alayhi wa sallam tí wọ́n sì ń sẹ̀sìn níbàámu pẹ̀lú bá anabi sallallahu alayhi wa àti lórí bó ti ṣe fa àwọn sàábì rẹ̀ ẹlẹ́lẹ́ lórí. àwọn kan sì ń bẹ tó ṣe é pé àwọn náà àwọn kò sẹ́nìkan tó tẹ̀ pẹ́ra rẹ̀ ní ahlul bid'ah nu wọn gẹ́gẹ́ bí àwọn mu'tazila gẹ́gẹ́ bí àwọn khawarij gẹ́gẹ́ bí àwọn kullabiya gẹ́gẹ́ bí àwọn asha'ira maturidiya qadariya jabiriya gbogbo oníkàlùkù nù àwọn yàyàyàyí oníkàlùkù nù tiwọn náà ló lákìdá tiẹ̀ ṣùgbọ́n jẹ́ òye ọ al-aqidatu táwọn afẹ́ sàlàyé òun náà ni al-aqidatu sahiha inda ahli sunnati wal jamaa àdìsọ́kàn tó lálàáfíà lọ́dọ̀ àwọn tó ń tẹ̀lé súnà nabi muhammad sallallahu alayhi wa sallam làwọn afẹ́ sàlàyé ìdí ni wípé súnà yẹn gangan ní islam islam yẹn gan ni súnà nítorí pé kò sí islam tí ò bá sí súnà gẹ́gẹ́ bí o ti ṣe sí súnà tí ò bá sí islam kí wá ṣe bẹ́ẹ̀ ni àwọn yòókù kéèyàn á sọ pé shia ni islam islam sì ni shia pé kò sí islam tí o bá sí ṣíà kò sí ṣíṣíà tí o bá sí ah ìsọkúsọ gidi ni kó o tó panu mọ́ni gbogbo èèyàn ti máa fọ́ bùn pé ẹnu rẹ̀ sì ń rùn báyìí ṣùgbọ́n sunna ò ní islam islam sì ní kíni ò ní sunna kò sí ọ̀kan nínú méjèèjì nígbà tí o bá sí kejì torí ẹ̀ máa sọ kẹ́ ẹ́ sórí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kí lágbájá gan ti gba rú ẹ̀sìn yín èwo ni rú ẹ̀sìn tiwa tí èsì ẹ̀sìn tiẹ̀ ìwo ni irú ẹ̀sìn tiwa tí èsì ẹ̀sìn ti a ah, èmi gbọ́ ló ń gbọ́ mo gbà nàbì Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ ìwọ ńkọ́ kí lọ́ọ́ gbà gbọ́ bẹ́ẹ̀ mùsùlùmí náà lọ náà kí á nìwọ́ gbàgbọ́ tó fi sọ́ọ́ di mùsùlùmí lọ́mọ àti ìrìtẹ́ nìkan mójútó sí Islam dáadáa wọn ni ó ti gbàrú ẹ̀sìn adúpẹ́ ah, o ọlọ́run ṣe káwọn tí ó gbàrú ẹ̀sìn wọn pọ̀ dáadáa. so al-aqidatu sahiha lọ́dọ̀ ahlus sunnati wal jamaa'ah ó ní àwọn nǹkan kan tó mú yàtọ̀ gédégbé sí àlàkídà lọ́dọ̀ àwọn míì ẹ jẹ́ ká wo àwọn nǹkan wọ̀nyí alákọ̀ọ́kọ́ ni at-tawqifiyya lọ́dọ̀ ahlu sunnah wal jamaa njẹ́ wọ́n pè ní àlàkídà tó sàhíhà ó ń bukata kọjá pé ní alukur'an àti sunna láti rí kìí ṣe ń ta àlè fọpọlọ lásán mú ọpọlọ lásán òǹkọ́ ni máa fi máa àkídà ó sì bá làákà ìmú òǹkọ́ ni máa fi máa àkídà ntàwọn a máa fi máa àkídà pé léyìí ń bẹnu tó yẹ ká gbàgbọ́ tó sì yẹ ká máa fi sin lọ́n àárín níbo àárín nínú alukur'an àbí sunna anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ọpọlọ lásán ò tó filosofi ò tó ọ àmì ìrùkọ́ dáa bẹ́ẹ̀ kò mukashafa lọ́dọ̀ àwọn tọ̀ríkọ̀ kò tó àtàlá kò tó torí káwọn máa mú gbogbo nǹkan tí wọ́n ní pé mukashafa wọ́n fi hàn ẹ àwọn lála rẹ̀ ẹ kíní kan lọ yọ sóun ẹgbà tí jágùbù dé ìnìkíní yẹn hàn pé kíni irọ́ lásán lọ́dọ̀ al-sunnah wal jamā'ah al-aqīdah wọn kì í mú níbi kankan àfi níbo min al-kitābi was-sunnah tán bẹ́ẹ̀ àwọn al wọ́n kì í ma àkídà látara ilmul kalam wọ́n kì í ma àkídà látara ilmul kalam ilmul kalam òun náà ni ìmọ̀ nípa tawhid eléyìí tó ṣe yí pé ìpìlẹ̀ rẹ̀ òun náà ni mantiqun wa falsafa látara philosophy and logic ni làwọn ti rí ìmọ̀ tawhid eléyìí gbọ́dọ̀ ló ṣe wá fẹ́ jọ ti mùsùlùmí nígbà tí alukur'an bẹ tí sunna bẹ àwọn lọ mú tawhid nínú logic and philosophy tó lè mú kò lè mú rárá kò lè mú rárá torí ẹ ní àwọn olùmọ̀wá gẹ́gẹ́ bí imaamu shafi'i wọ́n sọ pé gbogbo àwọn ẹni tó ń kọ́ nípa ilmu kalam yẹn ìmọ̀ràn táwọn nípa wọn ni pé kí wọ́n mú wọn dé wọ́n sì máa lu wọn wọ́n fi èdú pa lójú kí wọ́n máa mú wọn gbarin ọjà káwọn ọmọ ọmọ pariwo tẹ̀lé wọn lẹ́yìn pa wọn nìyẹn àwọn tí ń bẹ̀sìn ọlọ́wọ́n bá jẹ́ torí ẹ ní imaamu shafi fi sọ pé kullul ulumi siwal qur'ani mashghalatun illa alhadith wa illa alfiqhu fi ddiini alcilmu ma kana fihi qala xadathana wama siwa daka waswaasu shayatin. wípé tó bá ti yẹ lọ alukur'ani àti sunna ọfẹ mọ nípa tọlọ ìwákùwà lọ ń wá tó o bá ti jẹ pé náà alukur'ani àti sunna lọ ń wá ìwákùwà lè yàn wá ẹni tí wọ́n sì ń wá wákùwà ó súnmọ́ kó ṣe kíni kó rírì torí ẹ a igbó àwọn ẹni tó jẹ́ pé wọ́n wá ìmọ̀ nípa tawhid lọ sínú ilmul kalam ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ada'u a'marahum fi talabil muhal wọ́n bà gbogbo gbèsè ayé wọn jẹ́ lórí pé wọ́n wá nǹkan tí ó lè ṣeé ṣe. torí àwọn sọ pé nihayatu iqdami al-uquli iqalu wa akhiru sa'yi al-alamina dalalu. ولم نستفد من سعينا طول عمرنا سوى أن جمعنا فيه القيل وقالوا lónìí gbogbo fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ ọpọlọ àwọn ọ̀padà já sínú tàkúté ni gbogbo ìyànjú àwọn táwọn gbà inú àánú lọ́padà já sí àwọn òtí ẹ̀sẹ̀ àǹfààní kan nínú gbogbo táwọn láwọn ń wá nímà láti pìlẹ̀ ìgbésí ayé àwọn títí tó fi dòní yìí báyìí yàtọ̀ sí pé táwọn kójọ ni pé lágbádá wí tàmẹ̀dó tako lágbádá wí tàmẹ̀dó tako kéyìn làwọ̀ kọ́ọ́lù fáńkọ̀ọ́lá tù tẹ́yìn náà wọ́n sọ báyìí àwọn náà sọ báyìí ní táwọn kójọ òjò máa ń lọ kò sì rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa tó máa fẹ́ sọ̀rọ̀ al-aqidatu sahiha kò sí qila wa qalu mẹ́ qala Allah qala rasulu qala Allah qala rasulu nítorí àlọ́dọ̀ tiwa nìyẹn tó bá fẹ́ wo àpèjúwe tó bá fẹ́ wo àpèjúwe ilmul kalam àwọn fẹ́ sọ pé Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni tó bá bi wọlé rè kí lẹ́ẹ̀rí pọ́lọ́run ọba ọ̀kan ṣoṣo ni kí láwù sani kan wà nù àti ọ̀mẹ́lẹ́yìn kò sí adúpẹ́ fọlọ́ àwọn ulama'ul kalam àwọn sọ pé aa ah, ah, eléyìí dalilu àwọn dalilu àwọn ayé wa nas àwọn tí ò ní mà tí ọpọlọ wọn ò gbé dáadáa nù nílẹ̀ alukurani la ilaha illallah torí ẹ kọ́ ọ máa sọ tawqifiyya tá a sọ yẹn ó ní àǹfààní tó pọ̀ torí lọ́dọ̀ àwọn ulama'ul kalam ní tí wọ́n ń pè nípìnlẹ̀ tawhid lọ́dọ̀ tiwọn làákàyè torí ẹ̀ lọ́sẹ̀ máa ń pè làákàyè ní kíni ummul barahin kódà tíra kan tún jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn tíra tí ń sàlàyé tòhídì lọ́dọ̀ àwọn àṣàyíra wọ́n ń pè ní kíni ummul barahi ìyá gbogbo ẹ̀rí yẹn pọlọ ó lọ pọlọ sí fẹ́ jẹ́ ìyá fún gbogbo ẹ̀rí táwọn bá fẹ́ sọ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run wọ́n sọ pé inna Allaha ta'ala wahid dájúdájú ọ̀kan ṣoṣo lọ́lọ́run walau lam yakun wahidan lakana muta'addidan lama wujidat al-hawadith tó bá sì jẹ́ pọ́lọ́ wọn bá bá lọ pọ̀ ni gbogbo àwọn ẹ̀dá wọn bá ti sí ama wal-hawadith mawjuda nígbà tó sì ti jẹ́ pé àwọn ẹ̀dá ń bẹ faqad dalla dhalika ala anna Allaha wahid eléyìí túmọ̀ sí pọ́ka soso lọ́lọ́ ẹ̀ kalam fadhi nínú abẹ́ ti sè pé kìn sẹ́kúlù Allahu ahad òtó àà ọ̀ mẹ́rin tó sọ̀rọ̀ ni Allah ọlọ́wọ́ bá ń sọ nípa ara rẹ̀ pọ́ kan ṣoṣo lòun ṣé kò ti tó ọ̀wọ́n á ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́fù wọ̀ dẹ̀wọ̀rán ẹ́ lọ́nà bá ọtún máa ń lọ bá ọkọ̀ lọ sí takí láti takí ó tún yóò kéré láti kéré ó tún yára tán ọ̀wọ́n á ń ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ọ̀tún adé báyìí ọkọ̀ àbọ̀ aláìní kan sí i sontori àwọn kí ọpọlọ bọnú ntó jẹ mọtẹwò hate ni wọn ṣe sinà torí ẹ gbogbo tawhid yẹn náà gan pátápátá ọkàn parí sí di pé kọ́ ọmọ pọ́ lọ́wọ́ ba ló dẹ́dà ọlọ́wọ́ ba ni máa fún yàn ọlọ́wọ́ ba ló máa fún yàn and then what fìràwọ́n gan mi lé yẹn ìbílísù rọ́jìm gan mà ṣùgbọ́n ìtọ́ dájà alẹ̀ ó náà nìkan sí lọ́lọ́ nìkan torí Abu Yusuf rahimahullah ọmọ kéwu imam Abi Hanifa rahimahullah ó fún Bishr al ọ̀kan nínú àwọn alágbárí rọ́ọ̀nù tí wọ́n ti agbárí rọ́bọ̀nù tawhid ìgbà tó ń ti ṣe fùkẹ́ tó sọ pé ẹ̀yin ò nímọ̀ nípa ilmul kalam ẹ̀ nímọ̀ nípa ilmul kalam Abu Yusuf wa sọ fún yín pé al-ilmu bil kalami jahlun wal jahlu bil kalami ilmun ó ní ká mọ̀ nípa kàlámù yín kẹ́ kó káàrún àìmọ̀kan ni o kéèyàn wá fún àìmọ̀kan nípa rẹ̀ ó ń gan mà subhanallah ó ní al-ilmu bil kalami jahlun wàlùjẹ́hùlù bìlkẹ̀lẹ́mí ìlànà torí ẹ lọ́dọ̀ ahlus sunnati wal jamaa a gbọ́dọ̀ wá al-aqidatu sahiha lọ sínú alukur'ani àti sunna ni ìdí o tá a bá sọ̀rọ̀ tawhid ọ̀nà gbọ́ ọlọ́sọ ọlọ́sọ ọlọ́sọ ànábìsọ ọlọ́sọ ànábìsọ ṣé é máa súnyà kìí súnyà o. asheikh amanullahi aljami rahimahullah ọ̀kan nínú àwọn olùmọ̀ àgbà ni ní jamiatul islamiyya nínú tíra àwọn kan tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa àwọn àṣẹlẹ̀ oríṣiríṣi tó ṣẹlẹ̀ nípa ad-da'wa ila Allah wọ́n ṣàlàyé fún wa nítorí àìpé olùmọ̀ kan wà ní India olùmọ̀ yìí tó bá ti kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí ó bá parí ẹ̀kọ́ rẹ̀ yó bẹ̀rẹ̀ sí ṣépè fún Sheikh Muhammad ibn Abdul Wahhab kitabu tawhid ẹnìkan wà ní Jaziratul Arabia tí ń kàfàrà àwọn mùsùlùmí àgbáńlá yìí ń sọ pé kèfèrí ni wọ́n ẹ bá ń ṣàdúrà kọ́ lọ́ọ́ lánà rẹ̀ kọ́ lọ́ọ́ ṣe kí ni ọ̀sà máa ṣàdúrà ń bá wọn. ó wá dijọ́ kan sí ọlọ́run ọba wa tó fẹ́ fi òdodo rinlẹ̀ ó lè jẹ́ pé ẹnu ọ̀tá lòdodo náà ti rinlẹ̀. Idha ma arada Allahu nashra fadilatin tawiyat ja'alaha ala tọ́lọ̀ bàbá fẹ́ ṣe àfihàn ọlá kan tọpamọ́ ẹnu onílàárẹ̀ èèyàn ni wọ́n ti gbọ́ ẹni tí ń bínú ọ̀rọ̀ náà ni ó jẹ́ wọ́n mọ̀ ẹ lórí búkà máa wà tí máa ń sọ̀sọ̀kúsọ ẹ lórí búkà àwọn yàrá àti ẹ̀fẹ́ mú lórí bú olórí bú lẹ́fẹ́ mà àlàfẹ́ mà káàtì fi kálíbà dá mà tó dáa bá pàdé rẹ̀ lọ́nà gbàtà àwọn bá débẹ̀ lánàá ṣé n jẹ́ ń pè lórí ibú à èmi ò ní sáláì máa wá ń máa wá dojúmọ́ yà ìwọ náà ti dé lórí ibú bẹ́ẹ̀ ni bọ́ba jẹ́ pé lẹ́yìn lẹ́ ń pè lórí ibú. báyìí ẹni ṣe ẹni bàbá yẹn ẹnìkan wá lọ gbé kìtàbù tawhid wa ti Muhammad bin Abdul Wahab wá já ewé ewé ewé yùn tó wà lókè tí wọ́n kó àtẹni tó ṣe sí ọjà tinú ó tún jà. Ja ó wá bẹ̀rẹ̀ pẹ̀lú pé kìtàbù tawhid wa qawluhu ta'ala wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àti bẹ́ẹ̀ ni wọ́n ti gbé tírà fún bàbá yìí ẹ náà kún akramakumullah wọ́n fẹ́ kẹ́ bá mi ka tírà yìí dáadáa torí màá wá gbà wọ́n fẹ́ màá wá gbà lọ́dọ̀ yìí yẹsẹ pé àfojúdi máa ń yín o àwọn kò ní ìsìngbà tí wọn náà fẹ́ wá máa gba tíra kan lọ́dọ̀ àfa kan ọwọ́ àni mọ̀ ń bẹ́ kẹ́ dáadáa torí máa wá gbà ọgọ nìyẹn sẹ́wọ̀n pé tí wọ́n sọ fún ọ nù kí n máa wá gbà sọ́dọ̀ rẹ náà ní tiwa kọ́kọ́ kà kó tó di pọ́ máa wá gbà so àfáà yìí bá bẹ̀rẹ̀ sí ní katira yìí láti bẹ̀rẹ̀ nka lọ nítorí mi rántí eléyìí ni pé sẹ́tẹ̀ máa ń sọ fún ọpọlọ ń sọ anábì sọ ọlọ́run sọ anábì sọ ṣé yóò sùn ọ́ kò ní sùn ọ́ àyàfi tí o bá sí imáni lọ́kàn rẹ̀ torí pé àwọn mùnáfìkì tó bá ń sọ pé qala Allah qala Rasul qala Allah qala Rasul yìí máa ṣéwù yìí bẹ̀rẹ̀ sí ní ka ọkà títí dòkun ó wá bẹ̀rẹ̀ sí ní nàgà wo ẹni tó mú tíra wá pé gbà oní ọ̀padà gbà oní ọ̀padà ẹnì ká yé gbà ẹ̀sà yẹ fóònù alágbèéká ńgbà tí ó ń tì padà dé wọ́n bá ní dákun tó rọ lọ ta ló kọ tíra tó da tó báyìí ó ní àkó míì àní mo fẹ́ máa wá gbà ni ní o àwọn kọ tó sì ló kọ tíra yẹn ó ní ìsebí ni wọ́n kọ yẹn kìtàbù tawhid ta ló wá ó ní kò need èmi fẹ́ máa wá gbà ní nígbà tí sáàdùn ní pé àfikọ́ sọ ẹni tó kọ fún un lọ́wọ́ ni ọ̀tá yìí ni Muhammad ibn Abdulwahab tẹ́ ẹ̀ máa ṣe pé fún un lọ́kọ́ lọ́kọ́ lẹ́yìn ah, ìdí tí ó sì fi ń pé ń pe àwọn mùsùlùmí ó ní tó sòṣùmọ́ tọ́ta rẹ bá fẹ́ bọ̀ jẹ wọ́n fún ọ lóko náà ni abẹ́yẹ ọmọ bẹ́ẹ̀ wọ́n fún ọ lóko túláàsì torí di eléyìí báyìí al-aqidatu sahiha inú al-Qur'an àti sunna ni wọ́n ti ń rí wọn kì í rí bómi àfi inú al-Qur'an àti sunna àwọn al-sunnati wal-jama'a àwọn ìwà kìí dà lọ sínú ọpọlọ wọn kì í sì wà lọ sínú èrò orí èèyàn inú al àti sunna ni ìdí ni pé al máa fi yàn án mánà sunna máa fi yàn án mánà ṣùgbọ́n tó bá pọ̀ pọ̀ lọ lásán la fẹ́ la fẹ́ dúró lórí rẹ̀ àbí ròrùn wa nìkan la fẹ́ máa tẹ̀lé ó sì ṣe ń gbà mí kọ́kọ́ lọ wa kó sọ tó dáa fún wa ó sì ṣe é ṣe kó gbé wa lọ sídìí ní tí ọ̀dà ká sì máa wò pọ̀ dáa bẹ́ẹ̀ náà làwọn arí wa ó ṣe é ṣe kó fà wá lọ sídìí ní tí ọ̀dà ó ṣe é ṣe kó fà wá lọ sídìí ní tí ọ̀dà ṣùgbọ́n àrígbà kẹta kùránì àti súnà fà wá lọ sídìí ní tí ọ̀dà rí torí ẹ̀ al-imam al-asbahani rahimahullahu ta'ala nínú tírà al fi bayan al wọ́n ní wọ́n gba ọ̀rọ̀ kan láti ọ̀dọ̀ abu suleiman adarani ọ̀kan nínú àwọn olùmọ̀àgbà tó ṣe pé wọ́n ní láyé rẹ̀ kó tó di kó sáláìsì sàṣeyàn ló ní màtó ní abu suleiman adarani wọ́n ní wọ́n sọ wípé ma haddathatni nafsi bi shay'in illa talabtu minha shahidayn min alkitabi wa fa in atat bihima wa illa radadtuhu fi nahriha subhanallah wọn lẹ́nu àwọn kò sọ nǹkan kan fáwọn rí àyàfi káwọn tọrọ ẹlẹ́rìí méjì lọ́dọ̀ ẹ̀mí àwọn káwọn tó gbantẹ́mí àwọn bá ń sọ fáwọn. Abu Sulaiman dara nínú wọn lẹ́mí òun ọ̀sán kankan fóun rí láyé àyàfi kó wọn tọrọ ẹlẹ́rìí méjì lọ́dọ̀ ẹ̀mí òun kó tó gbà tó bá rí ẹlẹ́rìí mú anú alukurani tàbí sunna máa gbà tó bá kùnà láti rẹ́lẹ́rìí mú wa láti inú àkùránì àbí súnà àbí láti inú àwọn méjèèjì màá dá nítorí ń padà sọ́dọ̀ rẹ̀ pé ń fẹ́ subhanallah bẹ́ẹ̀ làwọn ahlu sunnati wal jama'a rí àwọn kì í ṣẹni tó ṣe wípé wọ́n wà á máa rely lórí ọpọlọ wọn wípé ntọ́pọlọ bá sọ fáwọn làwọn ó ṣe ntọ́pọlọ bá ní káwọn má ṣe àwọn ò ní ṣe ṣé bí wọn náà ti mà ṣé wọn lè gbà pọpọlọ ẹnìkan pé tó tiẹ̀ ta nínú wa nìsín ló lè gbà pé ọpọlọ ẹnìkan pé tó tòun à ń bọ̀sibọ́sí pé yóò péjú tiẹ̀ lọ kò sí bọ́lá ń ṣe dọ́mi ìyanu lẹ́yìn kí n máa ń sọ̀rọ̀ kí n máa ń sọ̀rọ̀ lágbẹ́ ókè ókè ó sì ó nílàákàyè ó nílàákàyè tiẹ̀ náà díẹ̀ sẹ́wọ̀n pé ẹ bẹ́ẹ̀ ṣe wínu <laughs> ẹ ní sọ pé a ó nílàákàyè pọ̀ kọ́dà mo làákàyè tí wàá wà lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ kékeré ni ó nílàákàyè díẹ̀ because tèmi gan máa fẹ́ sọ báyìí máa sọ ju bẹ́ẹ̀ lọ náà ókè wàá sọ

tani náà tí ó sọ pé anabi muhammed sallallahu alayhi wa sallam òun sí mẹni tọ́lọ̀ ọba ara sí kò sẹ́ni náà láti tọ́ tọ́lọ̀ tìsà anabi ló jíṣẹ́ rẹ̀ títí tí gbèndé alikiyama òfìdé bọ́ ọ fẹ́ràn ọkọ̀ gbogbo ẹni tí ń bẹ láyé láti tọ́ tó ti jó jíṣẹ́ ọlọ́run títí tí òfìdé ọjọ́ gbèndé alikiyama kí lànà bí jẹ́ sí wa ó jíṣẹ́ ọlọ́run sẹ́bẹ̀yìn náà ti mà ike ń bẹ́nu wa ẹni tó sì gbà fáànàbì sallallahu alayhi wa alihi wa sallam lọ́lọ́run fi ni ẹ máa padà sí di alukur'an ẹ máa padà sí di sunna torí tó bá pé làákàyè lába padà sí ni ìyàpọ̀ ti pọ̀ jù mbẹ̀ ntí wọn wò kọ́ da táwọn làákàyè mi bá yiri ẹ̀ wọ́n ni kọjá mọ̀ kankan wọn ló sì padà gbangba mi pé lóòótọ́ kọjá mọ̀ kankan ntí wọn sì wò kọ́kọ́ da àwọn làákàyè kọ́ ah kọ́dà dàbẹ́ ọ̀dà tó ibi tó dáa so àmọ́ ntí wọn ti wọ́n lọ́wọ́ kùránì kì í sin tá a ni máa fà ìgbọ́dà àbí ọ̀dà à ọpọlọ wo ni wọ́n fi wò tó fi sọ pé ntọ́lọ́ ńlọ da ọ̀dà ọpọlọ wo ló fi rò tó ń tí ntọ́lọ́ wọn bá sọ pé kọ̀ dáadáa so ìdí tó fi jẹ́ pé lọ́dọ̀ al-sunnah wal jamā'ah al àti sunna làwọn máa ń padà sí nínú àwọn sábàbí tó fàtà fi gbọ́dọ̀ padà sínú al àti sunna oná lọ́rọ̀ ọlọ́wọ́ bá tó ní wa mā ātākumu rasūlu fakhudhūhu wa mā nahākum ʿanhu fantahū gbogbo ntọ́nà bíbá mú wa fún yín ẹgbàá gbogbo ntọ́ bá sì ní ẹ gbọ́dọ̀ ṣe sí sẹ́sì mọ̀ pé nùtánà bí mu wá fún wa náà ni al-aqidatu as-sahiha báwo ló yẹ sọ pé kùránì dá láti máa bá ṣe máa ṣe sọlá ó dá láti máa bá ṣe máa yọ zaka ó dá láti máa bá ṣe máa gbààwẹ̀ ó dá láti máa bá ṣe ṣe hajj àti sunna àmọ́ wọn ò dá fún ká nu wọn sọ́dà bẹ́ẹ̀ kọ̀dà bẹ́ẹ̀ afatu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd báwo lẹ ṣe kan gbọ́ tẹ̀sà ìgbàgbọ́ sápá kan àwọn mùsùlùmí tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo wọn kì í gba pákà gbọ́dá pákà sí ta ló máa ṣe bẹ́ẹ̀ náà rí àwọn yahood àwọn yahood ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn àwọn gba pákà gbọ́ wọ́n pákà sílẹ̀ torí ẹ̀ ọlọ́run tó ní وأطيعوا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم أيها البابور أما تلت الله أتلت النبي محمد sallallahu alaihi wasallam ẹ sì tẹ̀lé tàwọn aláṣẹ nínú yín atẹlẹtọ náà atẹlẹtọ anabi sallallahu alaihi wasallam nínú gbogbo nǹkan tó fi dórí at-tawhid al-aqidatu sahiha àwọn aláṣẹ wa á sì tẹ̀lé tiwọn lópin ìgbà táṣẹ wọn bá ti takùtọ̀ lọ tí ò takùtà anabi wa muhammad sallallahu alaihi wa alihi wasallam wà á ti rọ́sùlà tó o bá máa ti hu ẹ̀tẹ̀lé ẹ̀tẹ̀lé tọ́lọ̀ ẹ̀tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ìgbà tó lọ́wọ́ afẹ́ sọ̀tà lásẹ̀ ó ní wà ulil amri minkum kò sọ pé wà á ti hu ulil amri minkum gbogbo nǹkan náà Al-Qur'ani ní tuma alimami ibn Kathir rahimahullah nínú tafsiri wọn wọn ni kí tọ́lọ̀ wọn bò tó sọ pé àti fáwọn aláṣẹ wọn ni tó fà ní pé tọ́ àtúhó tàbí wali ta'ati rasulihi sallallahu alayhi wa sallam ìtẹ̀lẹ́tà aláṣẹ ọ̀n tẹ̀lẹ́tẹ̀lẹ́ tọ́lọ́ àti tẹ̀lẹ́tà nàbì ni sallallahu alayhi wa sallam nígbà tí àṣẹ aláṣẹ tó bá ti takò tọ́lọ́ tó takò tọ́lọ́ sallallahu alayhi wa sallam ẹ sọ wàhálà àwọn gbá àyà. àbẹ́ ìgbà tí Abubakar sọ ni níjọ́ tí wọ́n yẹn láàrú lé ànábì sallallahu alayhi wa sallam ó ní ati'uni ma ata'tu ó ní ẹ tẹ̀lé tèmi o lópin ìgbà tẹ bá rí pé mò ń tẹ̀lé tọ́lọ́ láàrin tẹ ẹ bá ti rí pé mò ń takò tọ́lọ́ mò ń takò tà nàbì sallallahu alaihi wasallam á jẹ́ pé ìnlẹ́tọ̀ kẹ tẹ̀lé tèmi má bẹ́ẹ̀ ìwọ sì máa ń gé ya wọn tẹ̀lé ta aláṣẹ aláṣẹ ọba àníkẹ́ sentí ọ̀dà ọba àníkẹ́ ọba àtakùtọ̀ lọ́n lópin ìgbà tó ń pò náà láláṣẹ torí kéèkì ni òun sì ń sọ̀sọ́kúsọ ọ̀rẹ́ kẹ tẹ̀lé ta nabi sallallahu alaihi wasallam àtàwọn aláṣẹ tá aláṣẹ bá tẹ̀lé tọlọ tó ta nabi sallallahu alaihi wasallam á torí pé títẹ̀lé tiẹ̀ gan lóòótọ́ kéésùn là ń ṣùgbọ́n a tẹ̀lé Ọlọ́run àtà nabi sallallahu alaihi wasallam. ọ̀dà tó bá jẹ́ bẹ̀ ẹ̀yọ́ wọn àrùgbẹ́ ni tí wọ́n ṣe tẹ̀lé lẹ́yìn ike sóńdà aláṣẹ aláṣẹ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run àtàwọn aláṣẹ tí ń ṣe olórí lẹ́yìn lórí tí ń ṣèjọba lẹ́yìn lórí àwọn olùmọ̀ làkọ́kọ́ bẹ́ẹ̀ ni tafsir ibn abbas àtàwọn sàábẹ́mi àtàwọn tábìrì wípé àwọn aláṣẹ tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ wọn àwọn olùmọ̀ nípa kọ́lọ̀ náà kọ́lọ̀ rọ̀sọ́lù òní àwọn olùmọ̀ tó wà láàrin yín àwọn làláṣẹ. èsì tí àwọn ọmọlúwa yọ ọlọ́run láti sọ àwọn èèyàn dẹ ẹrú ẹni tí ń takò tọ́lọ́run ẹrú ẹni tí ń takò tànàbì muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn aláṣẹ làwọn olùmọ̀ lẹ́yìn náà ló tún wá kan àwọn bóyá jọba gọ́fúmẹ̀ntì bóyá pírẹsidẹ̀ntì bóyá gọ́fúnọ̀ bóyá chairman local government bóyá ọba bóyá joyè tàbí baálẹ̀ àwọn second class A first class mẹ́ tọ́lá wọn bá ń sọ nípa àwọn tani àwọn olùmọ̀ nípa ẹ̀sìn ọlọ tolumọ náà bá tó takùtà lọ́nà tó takùtà Ànábì sallallahu alaihi wasallam kọ́ fọ́ọ̀mù rẹ̀ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ o torí ẹ̀ nínú táwọn àtẹ̀lé tọ́lọ́ ní àtẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam ẹ̀sẹ̀ mọ̀ kọ́lọ́wọ́ bọ̀ ọ̀la ó túmọ̀ sí pé gbogbo ń tọ́lọ́wọ́ bá fi kọ́ aláṣẹ ká tẹ̀lé ntọ́lá sí ni ká pati ká pati bẹ́ẹ̀ la nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nínú rẹ̀ náà sì ni at-tawhid. bákan náà nínú tí ó jẹ́ sábàbí tá gbọ́dọ̀ máa wá al ẹ̀sìn islam pé ìdẹ̀rọ ọlọ́run bá ti pé lórí wa ọlọ́run sì ni mo sẹ̀sà ẹ̀sìn islam fún yín kọ́ máa jẹ́ sìn fún yín ǹjẹ́ tẹ́sí islam bá ti pé ó pé ti àkídẹ́tù sàhíhà àbí ò pé pẹ̀lú rẹ̀ ó pé pẹ̀lú àkídẹ́tù sàhíhà náà ni torí ẹ̀ tó bá yẹ pé ẹ̀sìn bá ti pé ajẹ́ pé àkídẹ́tù sàhíhà wà lọ sínú àkìtàbù wa sunna tó bá sì ti dé náà àkìtàbù wa sunna wà á rí pé tó ń fẹ́ ó rí ń bẹ̀ kọ́ tún rí jù bẹ́ẹ̀ lọ àmì tó bá pẹ́ sí islam kò bá pẹ́ a lè máa ń gbé ẹ jẹ́ ká try láti complete ibi tí o ti pé yìí ẹ jẹ́ ká try láti ṣe àtúnṣe ibi tó ti yẹ yìí ẹ jẹ́ ká ṣe amendment ibi tó ti lọ jù yìí a'udhu billahi al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina ọlọ́wọ́ bá o mo ti pé ẹ̀sìn yín fún yín o mo sì pé ìdẹ̀ra mi lẹ́yìn lórí o mo wá yọ́nú sẹ́sìn islam kọ́ máa jẹ́ ẹ̀sìn fún yín ah èmi dúpẹ́ fọlọ́ntọ́lọ́ ń ṣe mí mùsùlùmí o torí pé islam yìí báyìí allahu akbar àánú ọlọ́run ọba ni agídí ò sí dà owó ò sì sí rà àmẹ́ni tó bá wu ọlọ́run ọba lọ́lọ́run máa ń ṣe mùsùlùmí adúpẹ́ tọ́lọ́run ṣe wá mùsùlùmí bákan náà ìwọ ló jẹ́ ká máa sọ nǹkan nípa ọlọ́run láì nímà nípa rẹ̀ èèyàn gbọ́dọ̀ yanu máa sọ nípa ọlọ́run láì mà nípa rẹ̀ sẹ́mi kí al-aqidatu sahiha ó ní í ṣe pẹ̀lú ọlọ́ àdìsọ́kàn wo ló ní nípa ọlọ́ ìgbàgbọ́ wo ló ní nípa ọlọ́ tó ń fi sin lọ èèyàn sì gbọ́dọ̀ sọ nǹkan kan nípa ọlọ́ láì mà nípa rẹ̀ àwa síra wa tó o bá fi lè gbọ́ information kan pẹ́nìkan sọ̀rọ̀ nípa rẹ̀ tí ó sì máa òkodoro bọ́rọ̀ yẹn ti ṣe rí gangan á barajẹ́ àbá ní barajẹ́ á da gbogbo nǹkan rú àbá ní da gbogbo nǹkan rú á dàrú bọ́lọ̀ ń ṣe dá wa nù ẹnìkan ń tanú bá ọ̀rọ̀ fámìlì rẹ kò sì bọ́ gbélé kò mọ tí ń ṣẹlẹ̀ ó sì ń pass information ká yóò máa bẹ lálàáfíà títí tó fi gbọ́ nígbà tó wá gbọ́ yọ gbà àbí òní gbà yọ gbà oníkàlùkù ọ̀yàrí ni pé kí òun bá fọfọ láyé ó tún máa di ọmú ẹ ti ń kọ́ lóore subhanallah tó ń ti pa àwọn àlejò tẹ̀tẹ̀ àdáwọ̀ kankan àní fẹ́ kẹ́nìkan sọ nípa wa tí ò ní mọ̀ nípa rẹ̀ báwo wá lọ lọ́wọ́ bá wa sọ wá tọ́ ká máa sọ nípa ọlọ́run tá a mọ̀ nípa rẹ̀ kọ́tọ́ o torí rẹ̀ ni imam ibn qayyim rahimahullah ló fi kọtíra rẹ̀ alqayyim i'lamul muwaqqi'in ar-rabbil alamin ẹ̀kọ́ tó yẹ kí àwọn ẹni tí wọ́n sáì sáì ọlọ́run kún ọ mà ẹ̀yin tẹ́ ẹ sáì dípò ọlọ́run nítorí kẹ́ ẹ mà ẹ̀yin tẹ́ ń kọ́ nípa ẹ̀sìn islam. nínú tíra yẹn wọn lé ẹnfàsì púpọ̀ lórí ẹ má wí kankan nípa Ọlọ́run njẹ́ ìbá máa ń parẹ́ síbẹ̀ làwùjọ ti wá rí lónìí iná ló dé káàkiri ọ̀pọ̀lọpọ̀ bàjẹ́ ọ̀yẹ́ kí kúlùtù náà wà <laughs> sọ pé wọ́n wí pé wọ́n wí pé wọ́n wí pé ọ̀yẹ́ ká lè pé èmi náà sọ pé ìwọ gẹ́gẹ́ bíi nítorí pé yaquluna ala Allahi ma la ilma lahum bih wọ́n ń sọ nípa ọlọ́run tí wọ́n mọ̀ ń pa rẹ̀ torí ẹ̀ ìgbà tó ti dé ìwọ̀ ká sọ nípa ọlọ́run ń tá a bá mọ̀ nípa rẹ̀ dandan níbo láàmú wa wà wá nínú al-Qur'an àti sunnah anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ni wala taqfu ma laysa bihi ilm inna as-sam'a wal kullu ulaika kana anhu mas'ula ọlọ́run ní sọ́ra o sọ́ra o láti máa sọ nípa ntọ́ ọba mà nípa rẹ o a ọlọ́run kọ́ alẹ́ kọ́tọ́ pọ̀ nítorí pé ẹni tí ò bá ti sọ nípa ntí ọ̀mà nípa rẹ kò ní gbọ́ ntí ọba lọ́kàn má sì máa sọ nípa ntọ́ ọba mà nípa rẹ torí pé àtìgbọ́ rẹ àtìríran rẹ àtọkàn rẹ gbogbo ẹ̀ pátá lọ́wọ́ bó ṣe béèrè nípa rẹ̀ tó bá dijọ́ gbé nàlù kìyàmù torí ẹ kéèyàn sọ ẹnu kẹlẹ́nu ọsọ ẹnu bẹ́ẹ̀ lòfin ọlọ ntọ́ ọba ti mọ nípa rẹ̀ má mẹ́nu bá nítorí kọ́ ọmọ bá tẹ́ nítorí kọ́ ọmọ bá kàbùkù bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá wa ó tún ní ká Nabi sallallahu alayhi wa kọ́ máa sọ fún wa yìí pé qul innama والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون صفوة إلى النبي محمد صلى الله عليه وآله وسلم من تلعوا بقى مثل ليوه lẹ́yìn lórí kò ju wípé kẹ́ ẹ sọ́ra fún gbogbo àwọn àwà burúkú lọ kẹ́ ẹ jìnnà sí gbogbo ẹ̀ṣẹ̀ ẹ jìnnà sí Ọlọ́run ṣe léèwọ̀ àgbèrè ẹ jìnnà sí Ọlọ́run ọba ṣe léèwọ̀ àgbèrè láì jẹ́ lọ́nà tọ́tọ́ Ọlọ́run ni ẹ jìnnà sí nítorí pé òun ṣe léèwọ̀ òun sì ṣe léèwọ̀ lórí yín láti máa fi nǹkan kan sorogún fọ́lọ́run ní tẹ́ ẹ̀ lè rẹ́rìí mú wá lórí ẹ̀ tọ́rọ náà ọba ọ̀sọ̀ ẹ̀rí kan kalẹ̀ fún yín ipe ẹ̀ máa fi lágbájá sorogún fún mi àbáwọn àná alukurani kò sí. bákan náà òun tún ṣe léèwọ̀ lórí kẹ́ ẹ máa sọ nípa ọ̀nà ntẹ́ mà ọlọ́run sì lè wọlé wa lórí pé ká máa sọ nípa ọlọ́run ọba wa níta àbá mà nípa rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé akérèmọ́kúnmọ́lá ẹ dákun sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀dà ẹ̀rí wọn kọ́ òtún sẹ̀sẹ̀ ń béèrè ẹ̀rí àníkọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ kọ̀tọ̀ ọ̀tọ̀ kọ̀tọ̀ sẹ́bọ̀lọ́ sọ pé àti Allah wọn àti Rasula wọ́n wúlì là ámìrì ẹ̀rí wọ́n wúlì là ámìrì èmi sì jọ́ kan wúlì là ámìrì ìsọkúsọ <laughs> wípé ńgbà tó ti tọ́ka ní olùmọ̀ olùmọ̀ arú èwo níta ọ̀sán pé ọ̀tàkùtà lọ ọ̀tàkùtà àbí sallallahu alaihi wasallam fọ́ọ̀mù pàǹtì rẹ̀ eléyìí dẹ́gbẹ́ tó ṣe jẹ́ mẹ́ọ̀ ká sọ ẹnu wa eléyìí ó mú ká máa wá mà nípa al-aqidatu sahiha nínú al-kitab wa sunnah bákan náà tí a bá wá aqidatu sahiha lọ sínú al-kitab kò síbáṣe lè dínà dáadáa lẹ́nu ẹ̀sìn tàbá ní kálukọ́ máa wá àkídà tí ẹ̀dá bitọ́ bá wù àdáda lè kọ́ àbí òní pọ̀ ọ̀pọ̀ náà lẹ́sẹ̀ rí tàdáda lè kún ayé lónìí kálukú wíwé pé báwọn ṣe ń ṣe àkídà táwọn táwọn gbàgbọ́ táwọn gbàgbọ́ ni táwọn ṣéwù àwọn ló fi lélẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì náà kọ́ pé ṣéwù tíyẹn ṣe ṣéwù tiwa àbí ẹ̀kọ́ ni torí di eléyìí báyìí lakum dinukum waliya din ẹ̀yẹn fọ́ọ̀mù tí àwọn náà ti wà ní ṣéwù tiwa lélẹ́yìí so oníkálukú àmà kullu hizbin bima ladayhim farihun kálukú àmà ah, kò kò yà á lẹ́nu ntí sẹ́wù wọn sọ fún wa làwọn ń ṣe ntí sẹ́wù tí wọn náà sọ fún wa làwọn ń ṣe because yawmul qiyamah ntí wọn àṣẹlẹ̀ ní pé sẹ́wù tí ilẹ̀ máa bá wà aljanna sah sẹ́wù tí wọn làwọn náà máa bá wà aljanna sah eh, àwọn táwọn ni sẹ́wù yẹn <laughs> so because ṣé òkàlùkù ti sọ fún un pé tó bá dúró pé nàìjíríà tó máa ṣẹlẹ̀ ní pé ẹ̀yin ò yí padà ẹ̀ jíjẹ́ o tètè bá di jéró òun àgbèyìn òun àgbèyìn wà lìjẹ́ nà gbàgbà fàyàwọ́ àbí bẹ́ẹ̀ kọ́ tuntun <laughs> tètè bá ti dé náà jẹ́ yọ àpọ̀ nílẹ̀ tó bá ti pọ̀ nílẹ̀ lẹ́wọ̀ adé yẹn kan ẹ wò nǹkan ọ̀dẹ̀ ó rò pé bí wọ́n ṣe ń tara wọn jẹ láyé ń bí lálùkìyà máa rí ni pé kìnnì jéró báwò wọn náà tiẹ̀ wo wọn la dúró rẹ oyípadà òdi jéró tó ní kolú ẹ̀ kò kéèmí so wọn á di sehu sọ pé ẹ dìde ro òun á gbé yín jẹun gẹ́gẹ́ bí adìẹ yọ sàn yín jẹ yọ lọ so eléyìí yàrá ìtẹ̀jẹ́ tẹ́ ń ṣe fúnra náà lẹ́sẹ̀ rí i pé àkídà ti ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn lóríṣiríṣi tó bá tọ̀ríkọ̀ ló wò ni àkídà yàtọ̀ sí bákan náà àkídà tìjàníyà àti kọ̀dìríyà ó yàtọ̀ sí ṣáàdìlíyà ṣáàdìlíyà ó yàtọ̀ sí bàdàwíyà bàdàwíyà ó yàtọ̀ sí bàdàrí àbí bàdàwíyà ó yàtọ̀ sí nàkṣàbàndíyà tí wọ́n tún yàtọ̀ sí bírèlàwíyà ìwòlẹ̀ tó wúlò jabaliya jàfàríyà tó gbogbo ẹ̀ ríyà ríyà náà àdúgbò ẹ̀fọ́ lọ́tọ́ lọ́ ńlá wa náà fìtínà yẹn torí ẹ̀ ń bẹ́ẹ̀ nú àdúrà tí anábì fi kọ́ wa o ẹ má gbàgbé ẹ o tẹ́ ẹ bá rẹ́ni tọ́lọ̀ wọn bá dánwò àdánwò ńlá tó sì ga jù kọ́lọ̀ wọn dányàwó nú àkídà kò sí orí èèyàn ti ń ṣìnà bí ẹni tó kú tẹ̀sùbá kọ́rùn tẹ̀sùbá yẹn wá tóbi gan wọ́n dàbí okun màálùú wọ́n tún wá dèmọ̀ lápá wọ́n dèmọ̀ lápá ọ̀tún wọ́n tún dèmọ̀ lápá òsì látòkè wá lẹ́ni fa so wọ́n tún wá mú okùn okùn màálùú gan wọ́n tún fi dé ń kùn ẹnìkan wá fà á so wọ́n yà kan ogun ojú wa pọ́n pé kí ló dé wọ́n ní ó sì ṣe jáde kálúwà ni because bó ṣe wà yẹn ah ó lè ó lè dìgbòlu yàn àfi bí ajá dìgbòlu gi pé kò sí wá ní fẹnu wọn ṣàdúrà fẹyà kẹni ṣàfi kọ́ lọ́wọ́ gbà mí la ilaha illallah alhamdulillahi alladhi afani mimma ibtalakum bihi wa faddalani ala kathirin min ibadihi tafdila bó ṣe máa ṣàdúrà lò pé èmi máa dúpẹ́ fọlọ́wọ́ tọ́lá mi níbi tó fi ṣàdánwò fẹ́yìn o àdáwò ni àbí ìsànáwò kódà kò sádàwò tótó ó dàbí ẹni tí ó tí ọwọ́ bàtà ni ọwọ́ akiri ìlú yìí ó bẹ̀rẹ̀ láti ọ̀tẹ́ ó sì bẹ̀rẹ̀ sí ní rìn ó bẹ̀rẹ̀ sí ní rìn tó fi dájà wà ó ní gbogbo Ògbómọ̀ṣọ́ làǹdí mẹ́rin ẹsẹ̀ làwọn gbọ́dọ̀ fi sá torí kíni tó náà fẹ́ Galili ah pé alhamdulilayi alladhi aafani min lọ́tọ́ láàbùrẹ́ wa faddalani ala kathirin min ibadihi tafdil àdánwò bá yàtọ̀ àdánwò àdánwò ni àdánwò ni ètò yára pàkà tó ní kinní kan àwọn dúpẹ́ olúwa àwọn dúpẹ́ ọmọ àwọn dúpẹ́ ẹ̀mẹ́rọ ọmọ sọ́kọ́ alhamdulilayi alladhi àdáni nínú bàtàlẹ̀ kùn bẹ́ẹ̀ wa faddalani ala kathirin min khalqihi tafdila torí àdánwò ti ń ṣe wọn ọkọjá tí wọ́n gbé yẹn lọ síbítù torí abẹ́rẹ́ òun wọ́n gùn wọn. adúpẹ́ fọlọ́ tọ́ ọ bá ti dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra Islam a ò sì ní mọwọ́ àti tẹ́wọ́ gbòòrè ìdẹ̀ra tó lọ sí fún ọkọjú owó ẹni tí ò bá sì sínú Islam kò lè mà wàláhì wọn ò lè mọ irú ìdẹ̀ra táwọn àǹtá ń sẹ̀mí nù ẹ̀ torí àwa lọ́lọ́run fún láǹfààní àti eré irú aburú táwọn wà nù ẹ̀ àwọn ò tí ì láǹfààní àti mọrú oore táwọn wà nù ẹ̀ torí kò tí ì fi hàn wọ́n pàdánù wà nù ẹ̀ torí ẹ̀ àdùpẹ̀ fọlọ́ọ̀ tí àbá máa wá àkídà lọ sí di kìtàbù sunna bídí ọ̀pọ̀ àbí ònípọ yọpọ bàjẹ́ gẹ́gẹ́ bó ṣe kúnlẹ̀ ayé nìsí yọpọ bàjẹ́ gẹ́gẹ́ bó ṣe kúnlẹ̀ ayé nìsí. bákan náà nínú tó mú kí àkídàtul islamiyya kọ́ dáyàtọ̀ lọ́dọ̀ ahli sunnati wal jamaa òun náà ni al-ghaybiyya ike gbogbo ń tà ń sọ tó ní í ṣe pẹ̀lú àkídàtu sahiha yìí ó ní í ṣe pẹ̀lú ntòpamọ́ ntọ́ pamọ́ sí wa tó ṣe pé a lè fojú rí a lè fetí gbọ́ a lè fọwọ́ kàn a lè fi mú gbóòórùn rẹ̀ àkídàtu sàhíhà ó ní í ṣe pẹ̀lú nǹkan tó ṣe pé feeling organs wa a lè fi mà eléyìí al-ghaib a lè àyàfi gbọ́wọ́ àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ qur'an àbí sunnah anabi sallallahu alayhi wa sallam láàfin lè mà nípa ntí al-àkídàtu kó sínú níta wá gbà lérò pẹ̀lú gàìbíyà yìí òun náà ní ká sọ pásọsẹ̀ sílẹ̀ pẹ̀lú wípé ntí wọ́n ń pè ní al-aqidatu sahiha òun náà ní kó ní ìgbàgbọ́ pé ntọ́pamọ́ kọ́ ńbẹ ntọ́pamọ́ ńbẹ àìrí kò túmọ̀ sí pé kò sí àìgbọ́ kò túmọ̀ sí pé kò sọ̀rọ̀ àìrí fara kàn kò túmọ̀ sí pé kò bẹ́ẹ̀ ẹ̀mí kó àwọn èèyàn Ànábì Musa alayhi salam madiyun làwọn wọ́n wà material àsìkò tí anabi musa alayhi salam tó ṣẹ̀ṣẹ̀ èèyàn àádọ́rin nínú àwọn èèyàn rẹ̀ bá àwọn tó nílò aka ìjù ó kó wọn lọ síbi títí máa bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ àwọn fún tafsiri wa ni láàrin kan wọ́n kàn rí ti musa tí ó sọ̀rọ̀ mọ́ni ó sì tún ṣe sà anabi musa bá ní ọlọ́run sọ báyìí ọ sọ báyìí ọ sọ báyìí ọ sọ báyìí wọ́n ní nígbà wo lọ sọ are we not here together with you pé ẹ́ but èmi ọlọ́run ọba ọ́ sàmì lẹ́sà pẹ̀lú pé máa bẹ́ mi sọ̀rọ̀ wọ́n ni à ya Musa lan nu'mina laka hatta nara Allaha jahra àlè gbọ́ ọgbọ́n àfikún àrí ọlọ́run ọba lójú fòtòfòtò báyìí ah what àtẹ̀gbọ́n pẹ̀lú ìlọ́wọ́ sọ pé bá a sọ̀rọ̀ àwọn òfin gbọ́ subhanallah bẹ́ẹ̀ làwọn èèyàn náà wà material wọ́n sọ pé dáàbà ti lè rí kò sí wọ́n ní irọ́ ìnà àwọn wọ́n ní arọ́ ìlà ṣetán ibi kò sá ṣetán kankan ipa àwọn gangan là ṣetán ara wọn because tó bá jẹ́ pé ń bẹ ọ yẹ káwọn rí ṣé gbogbo tí wọ́n ń bẹ náà là ń ṣe fojú rí rárá ṣé gbogbo tí ń bẹ là ń fojú rí torí ẹ̀ kó sì ní ìgbàgbọ́ pẹ̀lú gbogbo tí alukur'ani àti sunna mú wa nínú àwọn nǹkan tó pamọ́ tá a lè fojú rí kò nígbàgbọ́ nínú wa o ò sì gbọ́dọ̀ ipe ọ̀kan nínú rẹ̀ kò rí bẹ́ẹ̀ àbí kọ́ ọmọ yìí túmọ̀ rẹ̀ padà ẹ̀rí bọ́lá ṣe ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ni ó ní alladhina yu'minuna bil ghaib alladhina yu'minuna bil ghaib ìròyìn àkọ́kọ́ nù nínú suratul baqara dhalikal kitabu la rayba fi hudan lil muttaqin alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sí ntọ́ pamọ́ ntọ́ sì wọ́n mùsùlùmí nù ntí wọ́n fi jẹ́ mùsùlùmí nù sáà rí Allah wòlé nù ẹ dákun ẹ dáhùn ta ló rí rí ara ẹni tó rí rí ta ló rí tó fún wa ròyìn kò sí ẹnìkan wá sọ fún yín ẹni àgbà ah, islam ṣe islam wọn ní no no no ẹsìn ọmọlẹ́yìn paul ló máa ṣe o because baba yọ sùn bàbá wo bàbá wo lọ bàbá wo yọ sí ọ ya olúwa ni a ó sì ń parọ́ funfun báyìí ó sì ń parọ́ funfun lọ́sàn báyìí so kò sẹ́ni tó rọ́ lọ́ọ́ rí kò sì sí ẹni tó rí tó fún wa ròyìn kò sì lálàfíjọ kò lálàfíwé tàbí gbèrú rẹ̀ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ síbẹ̀síbẹ̀ ààrí àsìgbà gbọ́ iná ló sì wá nínú hadith wípé tá a bá jókòó bá a ṣe jókòó yìí kọ́ lọ́wọ́ bá kó jẹ́ kí oore yìí náà kárí tiwa náà bí tá a bá jókòó mi tó ń ti kọ́ mà ọlọ́wọ́ bó fi àmàlẹ́kà wọ́n rọ̀ kiri ká wa ìfọ̀kànbalẹ̀ yóò máa bẹ pẹ̀lú wa

ọjà kí ni wọ́n wá ń bẹ̀rù àwọn mọ̀lẹ́kọ̀ ní iná àwọn ọlọ́run ọba ni ṣé wọ́n rí rí ni àwọn mọ̀lẹ́kọ̀ ní wọ́n ò rí rí ọlọ́run ti mọ̀ ń béèrè ni ò torí àwa tó yẹ pé tọ́ lọ́lọ́run fi ń ṣèbéèrè báyìí káwọn lè bá a mọ ipò tọ́lọ̀ ń tu ẹni tó jókòó níbi títí ń gbọ́rọ̀ ọlọ́run ọba sí tó ṣé wọ́n rí àwọn ẹni àwọn mọ̀lẹ́kọ̀ ní wọ́n ò rí rí àti pé tí wọ́n bá rí ìbẹ̀rù tí wọ́n ọba ní fún náà yọ ọba kọjá bí wọ́n ṣe ń bẹ̀rù ní ìsìn àwọn mọ̀lẹ́kì ò ní bẹ́ẹ̀ ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ishadu fa inni qad ghafartu lahum ẹ jẹ́rìí sí pé mo foríjì gbogbo wọn bẹ́ẹ̀ ló sì wá nù àdìs débi kọ́ kan náà olùmọ̀ aṣọ yìí pé kódà tó máa ń ṣe dánilẹ́kọ̀ọ́ nítorí àdìs yìí léde ibo tẹ́nìkan kan nu ọgbọ́ kájókòó mẹ́ nítorí pé orí yẹn ó jẹ́ tiwa náà àwọn mọ̀lẹ́kọ̀ wa sọ fọ́nà wípé àwọn kan àtàwọn kan àtàwọn kan àtàwọn kan new faces làwọn wọ́n èyí wá tẹ́lẹ̀ ọlọ́wọ́ bá wa sọ yìí pé àtàwọn tí ń wá àtàwọn tí ìwà tẹ́lẹ̀ mo forí jì gbogbo wọn torí pé hùn kọ òmùn èèyàn kan làwọn tó ń pẹ́ẹ́rẹ́ tí ń bá ń bá wọn rìn kì í ṣòfò yẹnni pé àwọn tí wọ́n jẹ́ regular customer constant customer àwọn èèyàn kan ni wọ́n ẹnì kò lè bá wọn rìn kó ṣòfò subhanallah so eléyìí túmọ̀ sí wípé àmọ́ ń tọ́pa ná ṣùgbọ́n àwọn gbàgbọ́ àrírí àgbàgbọ́ àmọ̀pá lè jẹ́ nàìjíríà ẹ dáhùn iná kọ́ amalẹ́kà ìgbẹ́ndẹ̀ alkiyama tọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó ń tipa àrírí wàláhi wàláhi iyèméjì kan wá sínú ọkàn wa rí njọ́ kan pé kí ni jẹ́ màláìkà gánà rí ṣé àlìjáná àbíná ṣé èsì pé àlọ́ ni gbogbo nǹkan yìí a'udhu billah kọ̀ wá sọ́kàn wa rí alladhina yu'minuna bil ghaib. ìlú sọ wá láti ọ̀dọ̀ kan nínú àwọn tabi'in orúkọ rẹ̀ ń jẹ́ Qatada wọ́n fẹ́ ṣe tafsiri alladhina yu'minuna bil ghaib ó ní amanu bil jannati wan nar ìtumọ̀ pé wọ́n nígbàgbọ́ sí ntọ́ pamọ́nu ó ní wọ́n gba àlìjánná gbọ́ wọ́n tún gba aná gbọ́ tó ń ti pa àrírí wal ba'th wọ́n sì gbàgbọ́ pé ìgbéǹde ń bẹ wọ́n gbàgbọ́ pé ìgbéǹde ń bẹ lẹ́yìn ikú ba'dal maut wọ́n tún gbàgbọ́ pé anas ibn malik radiyallahu anhu òun náà tún ṣe tafsiri rẹ̀ ó ní alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n nígbàgbọ́ sí tó pamọ́ ó ní amanu billah wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wa malaikati àtàwọn malaika wa rusuli àtàwọn aránṣẹ́ rẹ̀ wal yawmil akhir àtọ́jọ́ ọ̀gbẹ̀yìn wa jannatihi wa nari wọ́n tún nígbàgbọ́ sí aljanna wọ́n tún nígbàgbọ́ sí náà tó ń ti pé wọn ò rírí wa amanu bil hayati ba'dal maut wọ́n sì ní ìgbàgbọ́ sí pé ìsẹ̀mí kan ń bọ̀ lẹ́yìn ikú anas ni fahadà kulluhu ghaib ó ní gbogbo eléyìí ń tọpamọ́ ni sáà gbàgbọ́ àbáwá náà gbàgbọ́ ìdí tá a fi jẹ́ mùsùlùmí nù. tọ́ nínú tó tún mú kí al-aqidatu sahiha kọ́ dáyàtọ̀ lọ́dọ̀ ahlu sunnati wal jamaa ó ní al-wasatiyya kò sásèjù kò sì sásètò àṣejù òsì àṣejù òsìsì nínú aqidatu sahiha lọ́dọ̀ ahlu sunnati wal jamaa kì í ṣe àkídà tó láṣejù ike gbogbo ẹni tí wọn ti bá sọ káfí káfí káfí pé kìnnì àṣejù nìyẹn ẹni tó tiẹ̀ ṣe àkídà kankan mọ́nì mọ́nì mọ́nì àṣe ìtónù kò sí ní ọ̀dọ̀ àkídà ahlẹ̀ sunnati wal jamaa àárín iná ahlẹ̀ sunnati wal jamaa ẹni wọ́n dúró sí wọ́n dúró dọ́gba wọ́n dúró dọ́gba pín kò sáṣejù ń bẹ̀ kò sáṣe ètò ń bẹ̀ ẹ jẹ́ ká wo àpèjúwe nínú àkídà tá à ń sọ yìí báyìí ẹ jẹ́ ká wo àwọn yahud tí wọ́n láwọn ń tẹ̀lé anabi musa aleyhi salam ẹ jẹ́ ká wo bó làwọn ṣe ròyìn ọlọ́run ọba tiwọn tí wọ́n ń sìn wọ́n ní ọlọ́run ọba yìí faqir olùsìn ní aláìní ni a'udhu billahi minash shaitani rajim laqad sami'a allahu qawla alladhina qalu inna allaha faqirun wa nahnu aghniya a'udhu billahi ọlọ́run dájúdájú àti gbọ́ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n sọ yìí pé aláìní lọ́lọ́run àwọn lolówó a'udhu billahi àwọn labọ́rọ̀ ẹ dákun ẹ gbọ́ nǹkan bẹ àwọn Yahudi wọn gbọ́ púpọ̀ ẹ ń pin Ọlọ́run ọba Ẹlẹ́dàá yín láláìní ta ló wá fà yín bẹ́ẹ̀ fi ní tẹfí ń pera yín lẹni tó ní. ọlọ́ni sanaktubu ma qalu á kọ́ ní tí wọ́n wí lẹ̀ wọ́n gbà bákan náà wọ́n tún ròyìn Ọlọ́run wọn ni Ọlọ́run bakhil wọn ni yẹn ló ń lọ́ọ́ wọn làhùn lọ́lọ́run pípadé lọ́wọ́ àwa ó sùn kùkù ní kì ọlọ́ni òhìnlẹ̀ tàìríhìn ọwọ́ wọn ni ó wà níkù wọ́n ló àwọn òbímọ kọ́ọ̀lù òun sì láàyè wọn lórí tí wọ́n wí bẹ́ẹ̀ ni wọ́n fọwọ́ fún tọ́tà ni ṣùgbọ́n wọ́n ọlọ́run ọba méjèèjì ti sílẹ̀ lọ́wọ́ yóò fi kókè ìfẹ̀yẹ̀ṣà ọlọ́run ọba ná gẹ́gẹ́ bó ti ṣe wù torí pé ọlọ́run ọba lọ lọ́rọ̀ yá ayọ́ nas antumul fuqara'u ila Allah wallahu wal ghaniyyul hamid ẹ̀yin lálẹ́ ọlọ́run ọba lọ bọ̀ ọlọ́rọ̀ ìyẹn wọ́n sọ pé ọlọ́run ọba olóṣì ni tẹnìkan á dáhùn lóògbé a kí ó sọ lóṣì o ó ń ga lọ́rọ̀ kálukú lọ́rọ̀ àjẹpá àwọn ni <laughs> wípé àjẹpá àwọn ni wọ́n sọ pé yadullahi maghlula wípé ọwọ́ rẹ̀ wọ́n so má bìkan ni wọ́n so má bìkan ni bí wọ́n sọ pàǹpẹ́ mọ́mú gàrí síyàn lọ́wọ́ wípé lọ́fà kí náwó ahun a'udhu billah ẹ̀wọ̀n kan mẹ́ sẹ́ wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n gbọ́ wọ́n gbọ́ bàjẹ́ bákan náà àwọn tí wọ́n yàwó àwọn ọ̀rọ̀ wọn lọ́lọ́ yìí ọ̀dà sọ́mà àtìlẹ̀ ọ̀dà gbogbo ẹ̀dá láàrin ijọ́ mẹ́fà ní ìgbà tó dijọ́ keje ńgbà tó ti rẹ̀ ọwọ́ àsìmí ijọ́ keje a'udhu billah ọ̀rẹ́ báwo kí o ń pọlọ̀ kí lẹ̀ ń pọlọ̀ ọlọ́wọ́n bá tọ́ dá sọ́mà àtìlẹ̀ láàrin ijọ́ mẹ́fà tí ó sì rẹ̀ rárá kí lẹ̀ ìwà ń làwọn ń ròyìn bá tún àwọn tẹ́bá sọ́dọ̀ àwọn nasara ẹ̀ bá ń bẹ níbi táwọn náà ti sọ yìí pé ọ̀lẹ́ lọ́lọ́run torí Yakubu aleyhi salam ọ̀dọ́lọ́ jàkadì wọ́n ní Yakubu bọ́lọ̀ wọ̀ jàkadì ó sì ah, jàkadì ah, ah káfíìrì gọ̀ púpọ̀ lẹ́nìkan dá bákan náà àwọn tó wọ́n ní èèyàn dọ́lọ́ èèyàn dọ́lọ́ wọn lánàbí Ìsá ọlọ́ọ̀ni ìròyìn ọlọ́ọ̀n tiẹ̀ náà ni wọn ní ọlọ́ọ̀ni ìròyìn ọlọ́ọ̀n tiẹ̀ náà wọn tún wọ́n sùsùn wọn ní ọlọ́ọ̀n ma wọn sàn kọ́ ọlọ́ọ̀n lábùkù náà ní lóríṣiríṣi ṣùgbọ́n àwa mùsùlùmí ẹ wo bí táwa dúró sí àwa mùsùlùmí àwa dúró dọ́gba àwa ń ròyìn ọlọ́wọ́n bá pẹ̀lú tó fi ròyìn ara rẹ̀ àbí tá fi ròyìn rẹ̀ à ń sì lé jìnnà sọlọ́n gbogbo tọ́lọ́n ní kìí ṣe tóun àbí tá ànábì sallallahu alaihi wasallam ní kìí ṣe tọ́lọ́n bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí yàtọ̀ sí àwọn kufar àwọn sì sọ pé ọlọ́run ọba wa kò lálàfiwé kò lálàfijọ kò sí ń tọ́dàbí rẹ̀ laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí nǹkan kan tọ́dàbí rẹ̀ olùgbọ́ni olùrí ni qul huwa Allahu ahad ọ̀kan ṣoṣo lọ́lọ́ ọlọ́ni ká nàbí ọ̀sọ̀ fún wa bẹ́ẹ̀ ipò ọ̀kan ṣoṣo lọ́nà tó ráhàn kèfèrí béèrè ni wọ́n ní ìwọ Muhammad sallallahu alayhi wa sallam kálukú wa ma bàbá rẹ̀ a sì mẹ́bí tá a ti jáde kálukú mọ̀ lù rẹ̀ sọ fún wa ta ní àwọn mọ̀lẹ́bí ọlọ́ níbo lọ́lọ́ sì ti wá àwọn ta lè yan tiẹ̀ náà sọ biography rẹ̀ fún wa anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún bẹ́ẹ̀ ọlọ́run sì dáhùn lẹ́ẹ̀kan náà pé qul huwa Allahu ahad sọ fún wa pọ̀ kan ṣoṣo lọ́lọ́run ẹ wo nínú ìwé Matthew nínú bíbélì àwọn náà sọ pé ìwé mímọ́ ti Jésù olúwa wọn ọmọ Dáfídì ọmọ kìíní ah, ah bọ́ọ̀lù ṣèjọ́ ọmọ Dáfídì àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ àwọn náà túra wọn fún àbí wọn túra wọn fún wọn túra wọn fún àdúgbò ẹ̀fọ́ lọ ṣùgbọ́n lọ́wọ́ bá tiwa tó dá wa tó dá gbogbo kálukú tó tún dá Jésù ó ròyìn ara rẹ̀ oníkíni qul huwallahu ahad sọ fún wọn pé ọ̀kan ṣoṣo lọ́lọ́ Allahu Samad òun náà ni ọba tó so yìí pé ọ̀dà wà ọba tó dá wà tí ò bùkátà ẹnìkan tí gbogbo nǹkan bùkátà rẹ̀ ìdí tó fi dá dúró nù ìdí tó fi dá dúró nù nínú tẹ̀sírì kan ọba tó ṣe pé kò níkùn á ń bọ̀sibọ́sí pé yọ jẹun nítorí pé òun lọ́ba tọrọ rọ̀ pín ìwọ ńkọ́ olómi náà níkùn ó kú dànù sáà wàlẹ́lẹ́ torí ẹ̀ lẹ́mìíyẹ́lì ọba yìí ò bímọ o kò bímọ torí tó bá bẹ̀rẹ̀ ọdún mẹ́sìkọ́ lẹ́ni sọmọ pé ìwọ ní ìsinyìí báyìí torí pé alẹ́ ìníkàlùkù wa sì fẹ́ bímọ torí pé alẹ́ la sì fẹ́ bímọ ọmọlẹ́gbẹ́ pàlẹ́ lórí kó kiri lọ ó sì tà látàárọ̀ ìyẹn kí láàfin ra bàtà sùkúlù fún ọ ní ìsìn sá aha ó sì tún bẹ̀rù tó ọba kú ta ló ń nàró lé tí ọba sọmọ ta ló máa nàró lé kò sí torí pé ọmọ rẹ̀ àmọ́ náà ọba kìí kú kìí rìn kìí tí kìí gbó kò bùkátà kankan gbogbo nǹkan bùkátà ìwọ àkọ́kọ́ mi hàn òun ṣépè fọlọ́ ni òun bú ọlọ́ ni lẹ́mìíyẹ́lẹ̀ ọlọ́run lòun òbí ma ọ nítorí pé ntí ọba fọwọ́ òbí ma ìṣòro yẹ ká pé wọ́n bí òun náà torí ẹni tí wọ́n bá wọn bí ma àmọ́ ntí wọn òbí báwo ti fẹ́ bí ma bíbí wọn bí wọn wàá sọ pé òní bí ma ọ fẹ́ fi jọ lọ́n ó ṣe ra ó ṣe ra lam yalid wa lam yulad ọlọ́run ọba yóò bí ma bẹ́ẹ̀ ẹnìkan kò bí ẹnìkan kò bí ọ̀nà nítorí kò ní Allah kò sì bí ma nítorí kò ní Allah wa lam yakul lahu kufuwan ahad wa lam yakul lahu kufuwan ahad ọlọ́run ọba yìí kò sì ní nǹkan kan kò sí nǹkan kan tó ṣe fi wé ọlọ́run ọba táyì kọ́ dàbí rẹ̀ ọdọ́gba pẹ̀lú rẹ̀ ǹjẹ́ wà bí kò sí o eléyìí bẹ́ẹ̀ làwọn mùsùlùmí máa ń ròyìn ọlọ́run nínú tó tún mú kí al-aqidatu sahiha kọ́dá yàtọ̀ lọ́dọ̀ ahlu sunnati wal jamaa onínáà ni al-aqlaniyya aqidatu sahiha yìí kò tako làákàyè tó ń ti pé kìí sara làákàyè láti rìn ṣùgbọ́n kò tako làákàyè ọ̀kan ṣoṣo lọ́lọ́run sọ làákàyè onìkan jọ́sìn fún sọ làákàyè àwọn ọ̀rọ̀ tó jẹ́ tọ́lọ́ ẹlòmíì kò lè bá kẹ́gbẹ́ lẹ̀ sọ́takò làákàyè kọ́takò làákàyè sílẹ̀ ọ̀rọ̀ nìkan sọ́takò làákàyè kọ́takò làákàyè torí pé kìí ṣe ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ lọ dá ọ báwo ló sì wá máa sin nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí kọ́takò làákàyè gbogbo aláàtìmọ̀ torí ẹ̀ Islam lábẹ́ al-aqidatu sahiha kò sọ yí pé ká sọ làákàyè wà nù ká há para onílàákàyè wà wúlò ó sì ṣàǹfààní púpọ̀ ṣùgbọ́n o ẹ má gbẹtayọ ààyè rẹ̀ ipò wo wá ní làákàyè wà sí kìtàbù wa máa rí sahiha ipò tó wà òun náà ni ipò tí òye òun wà ipò tí òye òun wà sí ojú ṣẹ̀ríà òun wà nípò tó òun wà kìtàbù ọpọlọ ọ wà nípò tẹyinjú wà sí ríran ẹbí gbogbo wa ti mà ike ojú ṣiṣẹ́ kò sí tó sojú ṣùgbọ́n eléyìí ò pé ká ríran nígbà tá a bá wà lóòkùn àbí ká wà níbi tó rò wà àbí tó yé bá wà ìgbà náà lójú tó ríran bẹ́ẹ̀ náà ni làákàyè àti ṣẹ̀ríà ṣẹ̀ríà dà gẹ́gẹ́ bí òye. làákàyè dà gẹ́gẹ́ bí ẹyinjú làákàyè kò lè dá nǹkan kan mà nípa àtọ̀nà kò lè dá nǹkan kan gbọ́yé nípa àtọ̀nà àyàfi nígbà tó bá tara kìtáàbù wa sunna tó bá fẹ́ fi mànà àwọn tó nìkan bá dá dúró kò lè dárí rà gẹ́gẹ́ bójú nìkan ò sì lè dárí rà tí ọba sóye torí ẹgbẹ́ tó sọ pé tójú ọba fọ́ bàbá ni. òdodo ni ọ̀rọ̀ gidi ni ṣùgbọ́n wọ́n dínkù ọ̀rọ̀ wò pé tójú ọba fọ́ bàbá ni tójú ọba sì fọ́ wọ́n lẹ́sẹ̀ òní sínà òdodo ni ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò pé níta àmọ́ sọ ni pé ọba fọ́ bàbá ni tójú ọba fọ́ ẹsẹ̀ òní sínà lópin ìgbà tó wa pé mo wà ibi tó wà wọn bá O wọn omi kan múná lọ ọwọ́ afẹ́ yọ ansẹ̀tì tó fi bọ́ náà sọ̀rọ̀ tó gbogbo ọ̀rọ̀ lọ́ba àwọn ojú ni ojú ò sì ti fọ̀ lọ́ba lọ fọ́ síbi kan lọ́ba lọ fọ́ síbi kan lọ́ba wíńdò lọ́wọ́ àná lọ́ fọ́ ọtí ọlọ́mọ fọ́ alójú bẹ́ẹ̀ ni kò fọ́ alójú tó bá fẹ́ dánìkan mọ̀ nípa tọ́lọ́ láì fi talukuran àti súnà sí níṣẹ́ lọ́rọ́ rẹ̀ ó dàbí ojú ẹ̀rọ òkùnkùn tó yẹ pé igbó dídí ni ọmọ sán yóò sì lérò pé òun rí nǹkan kan sí láì rí nǹkan kan sí téèyàn fi depositi ló kọ pé mílíkì là ń dà sí tí wọ́n lè múrú ẹ̀ bọ́m̀bìtà àtomi àti epo epo pupa ni ó <laughs> so nítorí di eléyìí àdúgbò ẹ̀fọ́ lọ islam sọ pé ká fi làákà wa ká sọnù ṣùgbọ́n ní làákà ìtẹ́rí yẹn tábìlì ni ẹni tá a máa fà ni tani àwọn àbá alkitabu wa sunna torí ẹ̀ lẹ́sìn rí nínú alukur'an ìgbé ọlọ́wọ́n bá wa ó ń pàkíyèsí wa lọ́pọ̀lọpọ̀ lọ síbi ká má tún fi làákà ya ká má fi hapara ó ní fabashir ibad alladhina yastami'una alqawla. فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب ọlọ́run ní fún wọn rò àwọn ẹrú mi àwọn tó ti kọ́ ẹ ń gbọ́rọ̀ wọ́n sì tẹ̀lé ìtọ́rẹ́ wà nínú ẹ̀ àwọn làwọn tọ́lọ̀ wọn bá fi mànà àwọn eléyìí gan-an ló ní làákàyè ẹni tí ń tẹ̀lé tọ́lọ̀ wọn bá fi ránṣẹ́ àwọn lẹni tó ní làákàyè ó túmọ̀ sí pé ní tí ì tẹ̀lé ńkọ́ àwọn ló ṣòfò làákàyè. bákan náà ẹ̀rí tọ́nà ọba ọmọ sọ fún wa pé àfàlẹ́ àtà àkìlú ẹ̀ sí làákàyè ni wàlẹ̀ àlẹ́kùn tà àkìlú kẹ́lẹ́ bá sí làákàyè àfàlẹ́ àtẹ̀dẹ̀bọ̀rún alukur'an kí ló dé tẹ̀ sí làákàyè sí alukur'an sẹ́fẹ̀ pé ọlọ́wọ́n bá ń kọ̀ fẹ́kẹ́ túmọ̀ lò làákàyè kéèyàn wá ní làákàyè kó máa ṣe bí dundun tí ò ní làákàyè àbúrò àmọ́ làákàyè rẹ̀ gbọ́dọ̀ gbáwájú má kìtàbù wa ìjábọ̀ súnà ní oṣù wájú làákà ìrẹ́ tẹ̀lé wọn. bákan náà nínú tó tún mú kí àkídàtul islamiyya àkọ́dá yàtọ̀ ó ní kó ṣe déédéé pẹ̀lú àdámọ́ ọmọ èèyàn. fitratallahi allati fatara an-nasa 'alayha la tabdila li khalqillah. àdámọ́ ọlọ́run tọ́lọ̀ ń dáhùn èèyàn lé lórí kò sí ẹni tó lè yí ẹ̀dọ̀ ọlọ́run padà. àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní àdámọ́ ọlọ́run alimami ibn kathir oní tawhiduhu wa ibadatuhu ọlọ́run ti dá wa mọ́rí ká sí lọ́kàn nínú ìjọsìn ká sì máa sìn lónìí kan ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ọwọ́ nínú hadith hadith abu huraira radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam wọ́n ní kullu mawludin yuladu ala alfitra gbogbo ọmọ tí wọ́n bá bí sáyé wọ́n bí lórí àdámẹ́sì islam wọ́n bí lórí pé mùsùlùmí ni ṣùgbọ́n kí ni ó ṣẹlẹ̀ fa abawahu yuhawwidani bàbá àtìyá rẹ̀ ni ó sọ di yahudi aw yunassirani àbí kí wọ́n sọ di nasara aw yumajjisani àbí kí wọ́n sọ di majusi àwọn olùbọ́ná àwọn ni wọ́n sọ di oníṣàngó àwọn ni wọ́n sọ dọlọ́ya àwọn ni wọ́n sọ dọlọ́ya dé ẹ̀ẹ́ kìnnìkan Ọ̀ṣun Òṣogbo làwọn ń sìn ọ ẹ̀ẹ́ Ọ̀ṣun àpòpọ̀ tiwọn ọ Òkè Ìbàdàn làwọn ń bọ̀ ọ ẹ̀rí wọ́n gbọ́mọ lọ sídìí rẹ̀ tó ti bí àwọn ni wọ́n sọ ọdọ ọmọ Ògún Ògúnbùnmi so àwọn òbí àwọn lọ lapa lára àwọn tẹ́rí tí wọ́n ya kẹfẹ́ rí wọn. anabi sallallahu alaihi wasallam ni gẹ́gẹ́ bí àgùntàn ti ṣe máa bímọ tọmọ yóò pè lóríke tẹ ẹ bá ṣàkíyèsí àwọn ọmọ ewúrẹ́ ẹ rí pọkànnù wọn kò ní rọ lẹ́sẹ̀ nígbà tí wọ́n bí ṣùgbọ́n ìyá rẹ̀ yóò gbé lọ ibi tí ó ti rọ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni àbẹ ẹkọ ìyá nìsín ẹsẹ̀ ti ẹran lẹ ó gbọ́ ọmọ gorí òkè ìyá sì máa bá ọ̀dọ̀ sọ̀kalẹ̀ ọmọ bá yọ ẹsẹ̀ bá rọ bẹ́ẹ̀ náà ni báwọn òbí ṣe é sì máa lọ́nà nù. ó tún wá nínú hadith míì ilé tí sàbí gbà wá hadith yìí ó látọ̀dọ̀ Iyad ibn Himar al-Mujashi'i ó ní anabi sallallahu alaihi wasallam sọ nípa tó ní agbà wá látọ̀dọ̀ Ọlọ́run ọlọ́ni wà inni khalaqtu ibadi hunafa'a kullahum wà atahum wà atatuhum shayatin fajtalathum an dinihim dájúdájú gbogbo àwọn ẹ̀dá mi tí mo dá mo dá wọn kó ọ jẹ́ mùsùlùmí ni ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ la Ṣẹ̀tánì wá bá wọn tó sì wọn lọ́nà kúrò nídìí ẹ̀sìn Islam al nawawi rahimahullah ó ní hunafa akulahu bí mo dá gbogbo wọn lẹ́ni tí ó yẹra fẹ́ bọ ó ní tuma rẹ̀ ni mùsùlùmí ayé mùsùlùmí mo dá gbogbo wọn pé wọ́n jẹ́ mùsùlùmí ni báyìí lọ́lọ́wọ́n bá ṣe o ká ṣètánì tó wá sí àwọn èèyàn lọ́nà lẹ́yìn wá gba náà àwọn alọ sí di kí ni tí wọ́n ń pè ní al-aqidatu sahiha gan kí ló kó sínú tẹ́mi ò mọ̀ pé mo ní tí wọ́n náà ò mọ̀ pé ó ní oníkálukú wọn sì fi máa ṣàmójútó tiẹ̀ tí òfin ní bọ́ sọnù mọ́ wa lọ́wọ́ kọ́lọ́ mọ́jọ́ bọ́ sọnù mọ́ wa lọ́wọ́ àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí tí wọn náà ti rí lápèjúwe ní ìsìn a ti mà wípé al-aqidatu sahiha hiya asasu din àdìsọ́kàn tó lálàáfíà ìgbàgbọ́ tó lálàáfíà tó dángájíá òun gángan nípìnlẹ̀ Islam òun gángan nípìnlẹ̀ Islam Nitori tori rẹ̀ lọ́lọ́run ṣe rán gbogbo ànábì sáyé nítorí àdìsọ́kàn tó dángájíá mímọ jọ́sìn fọlọ́run lọ́nà tó gúnrégé iná lọ́lọ́run torí rẹ̀ rán gbogbo òjíṣẹ́ sáyé ibẹ̀ rẹ̀ nàbí Nuh alayhi salam ọlọ́run rán ni nítorí àwọn òòsà márùn táwọn èèyàn rẹ̀ ń bọ nítorí òòsà márùn táwọn èèyàn rẹ̀ ń bọ ọba lónìí kan ìdí tọ́lọ̀ fi rán nàbí ó pè wọ́n pè wọ́n pè wọ́n pè wọ́n وإني كلما دعوتهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا so anabi nuhu alayhi salaam ní gbogbo ìgbà tí wọn bá ti pè wọn wọn ò rí àwọn ọmọ ìka wọn bọnú ẹtí wọn kó wọn má bàa gbọ́rọ̀ mi wọn da sọ wọn kó wọn má bàa rí mi wọ́n sì máa lu agédí burúkú pé níta ẹ̀sìn náà náà máa ṣe nítorí bá sọ fún wọn kó ṣe. ó ní mo pè wọ́n ní gbangba mo pè wọ́n ní kọ̀rọ̀ mo pè wọ́n ní pàpà mo pè wọ́n ní náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n kọ̀. kí lóò anábì Nuhu wa sọ fún wa. ó ní ani abudullah ma lakum min ilahin ghayr Allahu nìkan ni ẹ máa sìn ẹ lọ́ba mi ìtọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àfọ nìkan níta anábì Nuhu rẹ̀ sí ọgọ́rùn-ún mẹ́sàn-án ọdún ó lé àádọ́ta nine hundred and fifty years lórí mẹ́sẹ̀gì kan ṣoṣo yìí torí al-aqida as-sahiha wọ́n fi anabi nù àṣẹ yẹyẹ ni ike wa qalu la tadharunna alihatakum wa la tadharunna waddan wa la suwa'a wa la yaghutha wa ya'uqa wa àwọn olúwa tá à ń sìn ẹ má jẹ́ àfìgbà kan fi wọ́n lẹ́ o ní wọ́n à ń tanra rẹ̀ jẹ́ ni o wọ́n tún wá dárúkọ àwọn òòṣà ń wọ́n ní àwọn òòṣà má ra àrùn ẹ má fi wọ́n lẹ́ ẹ má gbọ́rọ̀ nú wa o. títí tọ́lọ̀ fi ní ká nàbí Nuh alayhi salam kó sọ kọjú omi ìparun bọ̀ gbogbo wa tí wọ́n ti kọjá gbọ́dọ̀ ha, tí wọ́n tún rí pé nǹkan pákó wọ́n ní abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ara lẹ́yìn tó ti di agbẹ́pákó kó tiẹ̀ ti jẹ́ pé ètò mójútónu látàárọ̀ ọjọ́ pé egbe ti wá regbe egbe regbe kó tó wá regbe ọmọ pé sẹ káfíńtà lọ yọ wọn sá ń fa anábìnú àṣẹ yẹ̀yẹ́ tó anábìnú àṣẹ sọ pé bẹ́ẹ̀ máa ń fi àṣẹ yẹ̀yẹ́ o ọjọ́ ń bọ̀ táwa náà fi ń ṣe yẹ̀yẹ́ báyìí anábìnú alayhi salam nígbà tó parí ọkọ̀ ojú omi àwọn afọ́ntẹ́fsir ní àwọn aráàlú yẹn wọn á ní àwọn wọn ọ̀rọ̀ kọjú omi rí ná ọkọjú omi àkọ́kọ́ nù láyé kí ni wọn ò fi lé ìsè torí giriwo giriwo yìí kí ni wọn fẹ́ fi sí nuha gan ọlọ́run lọ́kọ bí ó ṣe sí so wọn á wò pé bóyá ìlérí tí nuha ń ṣe pé kíní kan ìyá ọlọ́run òde ìyá ọlọ́run òde kọ́mẹ́tà pé tó bá dé ibi tí wọ́n kó sínú tí wọ́n fi sá lọ kò burú ẹja máa yàgbẹ́ sí ẹ bá sọ di ilé ìgbẹ́ kálukú àti fẹ́ yàgbẹ́ ibẹ̀ ni. Eh, kíni pákó nua pákó nua pákó nua kò burú àwọn afọ́n tẹ̀sí wa nígbà tí ìgbẹ́ kún ọkọ̀ ojú omi yìí ọlọ́run á dẹ kúrò náà kásí wọn wọ́n wá oògùn rẹ̀ títí wọ́n ní wọn ò rí títí tọ́lọ́n fi mú ẹnìkan lọ yàgbẹ́ nù ẹ̀ ọlọ́run á ní kọ́ yẹ kó ṣubú nù ẹ̀ ó ṣubú nù gbẹ́ta ó yàfa jíjáde tọ́jáde gbogbo kúrò náà sì gbàdánù gbogbo aráàlú bá tún tọ ibi ìgbẹ́ wọn wà lọ alùpùpù bá ń kóyún ẹ kíkúrú náà tí ó lè gbànú kíkúrú náà tí ó lè gbànú wọn wá fọ ọkọ̀ omi yìí mọ́ gidi ìgbẹ́ wọn ni àwọn náà wọn kò torí àkídùtù sàhíhà ni wàhálà ṣe ṣẹlẹ̀ láàrin anabi ibrahim aleyhi salam àtàwọn èèyàn rẹ̀ olùyẹ̀yìn bàbá mi kí ló dé tẹ̀ ń sin tí è gbọ́rọ̀ tí è ríran tí ò lè sin kankan fún yín wọn ni bá a ṣe báwọn bàbá wa tí wọ́n ń ṣe nù. Ah, àwọn bàbá yín tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni ó dájú pé àwọn bàbá yín ò ṣe làákà ẹ̀ ah, ah, ní tí ò lè dá sin kankan fún yàn ni yóò sì wọn ni ọmọ forí balẹ̀ fún ni ọmọ abọ ni ọmọ sí wọn ni orí rẹ̀ láàkú sí o wọn bá ti fẹ́ yọ máa lè wọn náà yẹ kọ́ bá wa sí ni anabi Ibrahim alayhi salam ọlọ́run sì kọ́ kọ́ fọ́ gbogbo ọkọ̀ ojú omi àkọ́ fọ́ gbogbo àwọn èrè o àwọn òòsà àwọn gbogbo ẹ̀ lọ fọ́ wọ́n wá fi àáké sí ọrùn ètò tóbi jù nù wọn bóyá wọ́n padà bí léèrè tí wọ́n bá dé bàtà sì dé ẹni tó lọ sílé òòsà wọ́n bá bá pé gbogbo òòsà ní nǹkan ti ṣe ta ló ṣe irú eléyìí fáwọn olúwa wa nǹkan mẹ́fà olúwa tí wọ́n fojú rẹ̀ rí mà wọ́n ní àwọn gbọ́ ọmọ kan tí wọ́n ń pè ní Ibrahim bí kẹ́yìn náà sọ pé ọmọ kan ti ń jẹ́ Ibrahim ni ẹ̀rọ kí wọ́n ti fẹ́ kẹ́yìn lábùkù wọ́n ní ọmọ kan tí wọ́n ń pè ní sẹ́yìn ọ̀mú kọ rẹ̀ ni dípò ká pé Ibrahim ni Ibrahim ni pé agbọ́ ọmọ kan tí wọ́n ń pè ní Ibrahim ẹ̀rọ kẹ́yìn Yorùbá ni tọ́mọ kan bá sí ọ tí wọ́n sọ ní Ibrahim lẹ́yìn òní sọ pé Ibrahim ló ṣe é pé brethren àbí ẹ̀kọ́ ni kókó lè bá àmọ́ àbùkù ọkàn o kí wọ́n á ní jẹ́ brethren Ibrahim so báyìí nítorí àkídàtu sàhíhà iná sísọ anabi Ibrahim sí náà tọ́lọ̀ wọn bá là torí àkídàtu sàhíhà ìní Fíráúnà ló sọ ń wẹ́mi anabi Musa ike wọ Musa ọ̀hún àṣọ pọ́lọ́ ọ̀rọ̀ àmì tún wà wá gbà anabi musa náà sọ fún kó tó adájú kó lórí bu ni ọ ẹ ò lẹ́nu rẹ musa náà túlẹ̀ torí kó ti mọ̀ pé yẹs ọjọ́ ti pé báyìí anabi musa sì ní ọlọ́run là pẹ̀lú àwọn èèyàn rẹ̀ torí àlàkídà tó sàhíhà ni wọ́n ṣe ń wá anabi isa kápá wọn pa ni wọ́n ṣe ń wá kápá wọn pa tọ́lọ̀ wọn bá fi là tara tẹ̀mí tó gbé jìnnà sí àwọn ẹni tó fẹ́ pa torí àkídà tó sàhíhà lànàbí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ló fi bá oríṣiríṣi ìpọ́njú ló fi bá pàdé lọ́dọ̀ àwọn ará Mẹ́kà ebi ká nàbí sallallahu alayhi wa sallam wọ́n ń ṣe sọ́láàt ní mẹ́sàlásì káàbà àwọn kẹfẹ́rẹ́sì lọ yọ gbogbo nǹkan nú ẹran ẹran tá ń sẹ̀ pa gbogbo nǹkan nú ẹran gbogbo bí tájẹ̀ sí ẹran máa wà wọ́n sì túlẹ̀ ànábì lórí bí tá nàbí ti ń pé rọrùn lẹ́sìn Islam dé wá bọ̀ ni tó wọn ṣe báṣubàṣu wọ́n sì túlẹ̀ nàbí sallallahu alaihi wasallam lórí débi pàmò rẹ̀ Fatima radiyallahu anha ọ̀wọ́ ayé tinubu ti ń pe àwọn kẹfẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ kan wípé kò ní dá fún yín ẹ fi wọn lọ́wọ́ wọn lẹ̀. bẹ́ẹ̀ ni yàtọ̀ sí bàbá olóòṣà tí ọmọ rẹ̀ wá ń bá àwọn ẹni tí ń sọ fún bàbá rẹ̀ kó ẹ̀ ń sóòṣà ẹ̀ kú lórí òṣà ẹ̀ kú ẹ̀ wọ̀nà ọmọ rẹ̀ wá bá àwọn èèyàn yẹn ẹ̀ fi bàbá mi lẹ̀ ẹjọ́ sóòṣà rẹ̀ kúkọ́ wọ̀nà mọ́nà ah orí tiẹ̀ dàrú ṣùgbọ́n ẹgbọ́ Fatima ọmọ anabi sallallahu alaihi wasallam nítorí òun sọ ni pé kíni ẹ fi bàbá mi lẹ̀ ẹ fi bàbá mi sílẹ̀ ẹ jẹ́ kí bàbá mi ojúṣe ọlọ́run tó lọ́n fi ràn. báyìí anabi sọdún mẹ́tàlá gbáko ní mẹ́ka tí ń kàwé wọn sí ni kí wọ́n sọ pé la ilaha illallah al-aqidatu ọdún mẹ́tàlá gbáko kò sí nǹkan míì tí anabi ń pè yẹn lọ sídìí rẹ̀ àfi tawhidi ọ̀bùdó náà máa lakum min ilahin ghayr ọlọ́wọ́ bá nìkan máa sì torí pé tó nìkan ṣoṣo tí ọba wa jẹ́ àsáàsì díì wà ọ̀sùn òhùnà tíì tí ò bá jẹ́ pílẹ̀ ẹ̀sìn àti gbòǹgbò rẹ̀ tó lágbára jù oṣù ọdún gbogbo nǹkan tuntun bẹ́ẹ̀ ní pé sẹ́mi kó gbogbo ọ̀ka yókù yẹn ọdún mẹ́wàá péré lọ́wọ́ fi sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam nígbà tó dé Madina ṣùgbọ́n tẹ̀wé fọdún mẹ́tàlá lọ́fàá ló fi jẹ́ pé báńkọ́ yẹn fi kí ọ̀rọ̀ owó tó padà lọ sí di àkídà sọ̀híhà náà ni báwa bá ń kọ́ yẹn ní síra ó tún padà sí di àkídà sọ̀híhà náà ni tá à ń bá ń kọ́ yẹn ní tẹ̀wéèdì àkídà sọ̀híhà náà ni gbogbo tó nǹkan máa bá yẹn sọ kódà qawaidul fiqhiyya àtúpadà sí àkídà sahiha kó jó yọ usulul fiqhi àtúpadà sí àkídà sahiha torí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọ́n kàn dúró lórí atẹ́gùn ni nígbà tí ó bá sí pilẹ̀. ibo la ti rẹ́kọ̀ọ́ eléyìí kọ́ àwọn ànábì Ọlọ́run Al-Qur'ani tó lọ ń sọ kalẹ̀ gbogbo nítorí àkídà sahiha náà ọdún mẹ́tàlá kìí ṣe wàsá lànàbì fi ń pèpè lọ sídìí la ilaha illallah torí rẹ̀ ó pàtàkì ipe ká mọ̀ nípa al-aqidatu sahiha ẹni tó bá ní yóò sori rẹ gẹ́gẹ́ bá ti ṣe wí ẹni tó wàá sì ní irú wọn ní sori ibú wa laqad uhiya ilayka wa ila alladhina min qablik la in ashrakta la yahbatanna 'amaluk wa la takunanna min al-khasirin àti ránṣẹ́ sí ọ àtàwọn ẹni tó síwájú rẹ náà ànábì ọlọ pé tó o bá ṣèṣì ṣẹbọ sọ́nà ọba pé gbogbo sẹ́ẹ̀rẹ̀ ọba jẹ wàá sì jọ kàn nínú ẹni tó sori ibú kí wọ́n á ní ntí àkídàtú sàhíhà tó kó sínú ohun tó kó sínú ó ń bẹ nínú alukur'an àti sọ̀kún nínú alukur'an láti máa rí ó sì ń bẹ nínú sunnah anabi sallallahu alayhi wa sallam ẹ àjọ wò ọlọ́wọ́n bá wa ó sọ nínú alukur'an ó ní amara rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billah wa malaikatihi wa kutubihi wa rusulihi. لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير إن كملوا إن كمل wọ́n lọ́wọ́ bá gbọ́ àtàwọn màláíkà rẹ̀ àtàwọn atírà rẹ̀ àtàwọn aránṣẹ́ rẹ̀ nǹkan mẹ́rin bákan náà ọlọ́wọ́ bá wa ó tún sọ ọ́nà alukur'an ó ní yá ayyuhalladhina amanu. آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا ملون ما يوم الآخر أتقم بكنا الله سبحانه القرآن قل إنا كل شيء خلقناه bi qadar ó di mẹ́fà ó wá nù àdìsí jibril aleyhi salam igbó bíi anabi sallallahu alayhi wa sallam léèrè qala akhbirni ani iman qala an tu'mina billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'mina bil qadari khayrihi wa sharrihi àwọn nǹkan mẹ́fà yìí mímà nípa wọn mímà lò wọn ìlà pè ní kíni al-aqidatu sahiha ǹjẹ́ àwọn alẹ́ rán mi létí bí ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti àwọn màláíkà rẹ̀ àti àwọn tírà tó ti sọ̀kalẹ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ àti ọjọ́ kan àti kádàrá rere àti aburú rẹ̀ torí ẹ̀ àti ọkùnrin wa àti obìnrin wa àti ọmọdé wa àtàgbà wa kò yọ ẹnìkan lẹ̀ pé ká mọ̀ nípa eléyìí ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn màláíkà rẹ̀ àwọn tírà rẹ. àwọn òjíṣẹ́ rẹ̀ ọjọ́ ọ̀kan yìí kádàrà rere àbí aburú rẹ̀ ẹ jẹ́ àmú lábala lábala ká gbọ. ọlọ́wọ́ bá wa gbọ́ ọlọ́wọ́ bá wa gbígbà gbọ. ó ṣe àkójọpọ̀ nǹkan mẹ́rin sínú oníkálukú wa amọ̀pá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọlọ́nkọ́ má ba ìgbàgbọ́ náà jẹ́ ṣùgbọ́n báwo láti ṣe ní àlékún mà nípa ń tà ń ṣe lẹ́sìn tí òfin ní di òtún bá ń tẹ́ mọ́ wa lọ́wọ́ báwo láti lámòjútó fún tá à tí òfin máa jẹ́ pé ládàá láàmú rẹ̀ gbà kò ní di nǹkan míì mọ́ wa lọ́wọ́ gbígba ọlọ́run bá gbọ́ ó ṣe àkójọpọ̀ nǹkan mẹ́rin tá a bá wá ṣe àfẹ́kù ọ̀kan nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí ajẹ́pọ̀ nítọ̀hún kò gbọ́ ọlọ́run bá gbọ́ o alákọ̀ọ́kọ́ al-imanu bi wujudillah agbọ́dọ̀ nígbàgbọ́ pé Ọlọ́run ń gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ tó ní aqidatu sahiha àdìsọ́kàn tó lálàáfíà yóò gbà pé ọlọ́run bá ń bẹ ẹlẹ́ẹ̀kejì al-imanu bi rububiyatillah yóò ní ìgbàgbọ́ sí pé olúwa òdodo ọ̀nà ni ọlọ́ yóò ní ìgbàgbọ́ sí jíjẹ́ olúwa tọ́lọ́wọ́n bá wa ẹlẹ́kẹta al-imanu bi ilahiyatillah yóò ní ìgbàgbọ́ sí jíjẹ́ ọlọ́run tá a gbọ́dọ̀ fòdodo jọ́sìn lónìí kan ọlọ́run ẹlẹ́kẹrin al-imanu bi asma'illahi wa sifatihi yóò ní ìgbàgbọ́ sáwọn orúkọ ọlọ́run àtàwọn àròyìn rẹ̀ eléyìí là ń pè ní orígun mẹ́rin tí níní ìgbàgbọ́ sọ́nà wọn bá ní gbogbo ẹnikẹ́ni tó bá ní mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ nǹkan mẹ́rin yìí gbọ́dọ̀ pè sára rẹ̀ kó nígbàgbọ́ sípò lọ́n bẹ kó nígbàgbọ́ sípò ńlọlúwa kó nígbàgbọ́ sípò ńlọlọ́hun kó sì nígbàgbọ́ sáwọn orúkọ àti rẹ̀ eléyìí àwọn nǹkan mẹ́rin nù báwo ni màá ti se gbàgbọ́ pọ́nà wọn bá ń bẹ sọ́nà ń bẹ àbí òsì ọ̀wà báwo la sì pé ń bẹ ọba ti dá wa mákàmà pọ́lọ̀ ń bẹ gbogbo èèyàn pátá ọlọ́run dá mákàmà pọ́lọ̀ ń bẹ àyàfẹ́ ni tágídí bá ba tiẹ̀ jẹ́ nítorí pé gbogbo ilé ayé tó wà yìí oníkálukú wa ti mọ̀ àyàfi kọjá ìpín ẹnìkan ló mú un kò sí sísí láì jẹ́ olùmúmọ́ abẹ nǹkan kan tó sì ń bẹ kò lè dámúra rẹ̀ máa bẹ nta mú kò sì lè mú kí nǹkan míì náà máa bẹ ajẹ́pẹ́ tí ó mú kí nǹkan tí ò ti sí kọ́ máa bẹ ọ gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe wípé àìsí ò síwájú tiẹ̀ títí ò sì ní kẹ́yìn rẹ̀ táwa ló lélẹ́yìí Allahu Rabbul Alamin. akramakumullah bá a ṣe jókòó níbi tá a jókòó yìí òjijì lákàrí táwọn tébù ń kóra wọn wọlé àwọn tábìlì wọ́n kóra wọn wọlé wọ́n kóra wọn wọlé wọ́n sì bẹ̀rẹ̀ sí tóra wọn sáfù kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí tóra wọn sáfù kọ̀ọ̀kan wájú kálukú àgàjókòó náà bẹ̀rẹ̀ sí bọ́ síwájú ẹni kọ̀ọ̀kan báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbóúnjẹ sórí tábìlì kọ̀ọ̀kan ìyàn ni ọbẹ̀ òsíkì ni àmàlà ni ìrẹsì ni jollof rice ni ẹran adìẹ ni ẹran orúkọ ni ẹran màálù ni gbogbo ẹ̀ sàtúra wọn lójijì bẹ́ẹ̀ tún ṣe wò kan bẹ́ẹ̀ ni àwọn múra wọn kóra wọn kalẹ̀ bẹ́ẹ̀ làwọn júù wọ́n bẹ̀rẹ̀ sí ní tóra wọn òjijì iná bá di pé nǹkan lẹ́nu láì gbọ́wọ́ a ó tún ní kí ẹgbẹ́ yóò bá tó fọwọ́ fún lẹ́nu a kékeré wà ní kẹ́yìn. sọ ṣe é ṣe bẹ́ẹ̀ náà mírèkù kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ <laughs> kò nǹkan ò lè dá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ báwo wà ní gbogbo ilé ayé sámà tí ò ní òtó wò ní àbílẹ̀ ní òtó ronú nípa rẹ̀ àwọn gbé ọlọ́run àtàrí kókò kò yìí wọ́n fẹ́ràn fífi kùn àfàlẹ́ àtọ̀sọ ẹ wọ ayé o ó ti yẹ wọn afọ ni ẹ ríran ni sọpọlọ lásán gbé lórí scale kọ wa ni kò sọlọ kò sí sọlọ ìwọ wo ojú ẹyin ojú yìí báyìí bí kọlọ bá pé gba tó bá pé gbẹrù wàláhì ẹyin tí ó sì wò yóò dá mi yàtọ̀ síra wọn. ṣé asán lásán náà ló sì ṣe wá bá torí ẹ ni wọn ní Ọlọ́run ti dá mọ́ wa lá ìmọ̀ nípa pọ́lọ̀ wọn bá ń bẹ torí tí ọba sọ́nà awágan ò lè sí toró ńlá mú ni máa bẹ àwọn kan wá bá Imam Abu Hanifa rahimahullah wọn làwọn fẹ́ bi léèrè àwọn sì ń fẹ́ kọ́ gbàgbọ́ báwọn náà ṣe gbàgbọ́ pé kò sọ́lọ̀ tó sì kùnà láti sọ pé kò sọ́lọ̀ àwọn màláhídà àwọn pa Abu Hanifa sì nílà ká ẹ̀kọ́jà sí sọ. So àbọ̀ àní bàbá ni kẹ́ẹ̀tì ẹ̀ tó máa ṣe béèrè ẹ jókòó mo fẹ́ sọ nǹkan ìyàlẹ́nu kan tó ṣẹlẹ̀ lónìí fún yín ni kẹ́ẹ̀ tó máa béèrè wọn ni máa sọ ó ní bí mo ṣe dé etí odò díjìlá ní Iraq nǹkan ìyàlẹ́nu mo rí lónìí igi sàdédé ó gbéra rẹ̀ sálẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní gbéra rẹ̀ bẹ̀rẹ̀ sí gbéra rẹ̀ ó sì rẹ̀ lọ́kọ̀ òjijì lọ́sọ̀rọ̀ rẹ̀ sódò. So ńgbà sọ̀rọ̀ rẹ̀ sódò tó dé tí bèbè odò kejì ó sì bẹ̀rẹ̀ sí ní kọjá sínú ara rẹ̀ bẹ̀rẹ̀ sí kọ́rù sínú ara rẹ̀ ó bẹ̀rẹ̀ sí kọ́rù sínú ara rẹ̀ títí tó fi kún ńgbà tó kún ó tún wọ ara rẹ̀ wá sí etí bèbè ibi tó ti gbéra ó sì sọ ẹrù kalẹ̀ fúnra rẹ̀ gbà tó sọ ẹrù kalẹ̀ fúnra rẹ̀ tán ó sì tò sínú ilé ó tún padà lọ kómi ó tún wọ́n pàdé pàdé ó ń tora rẹ̀ láàrọ̀ ni ó ní ah, ẹ dákun ilẹ̀ lọ́dà síra rẹ̀ ẹ̀yin bẹ́ẹ̀ ní gbófin agbófin lẹ̀ dáadáa yín báwo ànífà ṣe borí wọn torí ọlọ́run ti dá a mọ́ la ẹ wo àwọn ẹni tí wọ́n sọ pé kò sọ́nà kò sọ́nà kò sọ́nà ẹ jẹ́ kí pọ́njú ọ̀sẹ̀lẹ̀ sí wèrè ẹ jẹ́ kí wàhálà ọ̀sẹ̀lẹ̀ sẹ́hànà ẹ rí i gbogbo tí pè látàrí táwọn èèyàn ti rí ẹlòmínú wọn lè bọ́ sínú pélé ń jó iná ti ń jó tọ́ba pé gbogbo ní ti ń pè tí òòrùn ọ̀nà lọ olúwa á ń bo lọ́lọ́run ti wá wá báyìí ṣé bó kò sí bó ló ṣe wá wá ètí ń tẹ̀lé wọn lóru nígbà tí wàhálà bá dé bá ìgbé ah ọlọ́mọgbà rẹ o ọlọ́mọlà mi o ọlọ́mọdé náà rẹ o ọlọ́mọdé nkú bá rẹ o ah tọ́ba fi ń lọ wọ́n wọ̀ sí ọ níwọ̀n nìkan ṣoṣo ọ wá là tán yóò tún padà wọn eh, the reality is that eh, kò sí o <laughs> tún wá di reality pé kò sólùwà la ilaha illallah torí ẹ ní BBC have your say wọ́n ṣe program kan bẹ́ẹ̀ ẹnìkan wọ́n ní professor kan ní olódo lásán so wọ́n á sọ pé kò sọ́lọ́n pé gbogbo táwọn sọ pé ọlọ́run wà kíní kan wà pé rọ́ lásán ni ẹnìkan wá pè ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó sọ ó dáa púpọ̀ ó ní òun bẹ lọ òun bẹ lọ láti Uganda ló ti pè ó ní mò ń bẹ lọ irú àdánwò tó lọ ń gbé báwọn mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí wọ́n fi mọ̀pọ́lọ̀ nǹkan bẹ tí ìyẹn máa pè ọlọ́run fàdánwò sí ọ tí wọn náà ó fi mọ̀ pé yẹ́sẹ̀ mọ̀ pé àdánwò tí ì ṣe ni bá ṣe yọ mọ̀ pé yẹ́s á ọlọ́run bẹ́ẹ̀ so ni ah, you can say whatever you like but to him to him wọ́n sọ pé to me to him ó ní kò sólúwa <laughs> pé kò sólúwa kan so ọlọ́run ti dá mọ́ wa jẹ̀mọ́ kódà àwọn ewúrẹ́ tẹ rí yẹn tẹ́bi bá pa wọ́n ẹ̀rí tí wọ́n mọ̀ ọ́ sánmọ̀ wa fi s-samaa'i rizqukum wa ma tu'adun. torí ẹ ẹ̀rí kálukú sẹ́yìn náà bá ń ṣàdúrà ńkọ tó bá lé ọlọ́run lọ fa láì jẹ́ pé ẹnìkan sọ fún ọ pé wòkè ọlọ́run dákùsánú dákùsánú lọ́ọ́ so kódà àwọn olórí àwọn ọ̀sẹ̀bọ àwọn ológun àwọn olóòṣà àwọn ẹlẹ́bọ àwọn gbogbo ẹ̀ ẹ̀rí pa àwọn náà nígbà tọ́rọ̀ bá dájú ẹ̀rí pé sámà ni wọ́n máa wò ló túmọ̀ sí ọlọ́run ti dá mọ́ mi yẹn bákan náà alukur'an ó ti tọ́ka sí pé ọlọ́run ọba ń bẹ o kọ̀sọ́lọ́run lọ́lọ́run sọ ipò ńlójú kullu shay'in halikun illa wajha gbogbo nǹkan ni wọ́n parẹ́ àfojú ọlọ́ ọlọ́run ọba kò sí ìlọsọ̀kò náà yanjú wọlé tó sinà àìlà àìlẹ́yìn pé máa ṣe ọkọ̀ ọjọ́ náà. lábẹ́ àmójútó wa kò sí ọlọ́run ènìyàn ọlọ́run ọba wa ìní ń ròyìn ara rẹ̀ fún wa lọ́wọ́ méjèèjì lọ́wọ́ méjì bẹ́ẹ̀ni ọ̀dọ́ má bọ́ so tọ́ta ni kò rí báwọn ìyàwó ti ṣe wí ọwọ́ ọlọ́run ọba méjèèjì ń bẹ sí sílẹ̀ kò sì sọ́lọ̀ ànábì ròyìn rẹ̀ kó ní ẹsẹ̀ kò sì sọ́lọ̀ lọ́lọ́run ròyìn ara rẹ̀ mo rò pé yé wa torí ẹ bó ni òun á ṣe sí tí sì ń ròyìn ara rẹ̀ pẹ̀lú gbogbo eléyìí kò sí ọlọ́run lọ́lọ́run ròyìn ara rẹ̀ pẹ̀lú kò ń lójúgun ṣùgbọ́n gbogbo tọ́lọ̀ fi ròyìn ara rẹ̀ yìí bẹ́ẹ̀ yẹn bá nìkan nínú irú rẹ̀ lára á mọ̀ orúkọ lásán lọ papọ̀ pàápàá nǹkan méjèèjì ọ̀jọ́ ra wọn laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí nǹkan kan tó dàbí ọlọ olùgbọ́ olùrí ni torí ẹ ọlọ́run bẹ àbí òsì ọlọ́run ọba ń bẹ ilé ìjẹ́bù sí jẹ́ tọ́wá sí ní kò sọ́lọ̀ kò sí wàhálà ìjà tó bá lùbá fẹ́ já tó sì wá nù ẹ̀ tọ́lọ́ ní kò ṣe kòńgẹ́ àti bẹ́ńbẹ́ tí bàálù yẹn sẹ́wọ̀n à bàálù kì í wọ́n ṣe mọ́tò torí ìsìn bọ́lá wà ní fifteen thousand feet sílẹ̀ sọ pé tí wọ́n bá bọ́ láti fifteen thousand ó tùkà ní. gbàtí bàánú wọn ń bọ̀ tí gbogbo ẹ̀ títí sáńtàkìtì ọ̀bọ lójú sọ́wọ́ tí ń tàkìtì à. ẹ ẹ ti sọ́kọ́ olúwa ọlọ́ọ̀tà ọlọ́ọ̀ kálukọ́ máa kéènì pé kéènì sẹ́sì ní kò sọ́lọ̀ àbí à ọlọ́wọ́ bá wa kì í kánjú kó tó mú yàn ó sì máa ń lọ́yàn lára ṣùgbọ́n kì í gbàgbé kì í gbàgbé pé yàtọ̀ sí lágbájá sàsìkò tí ọba wa mú kálukú sí òun náà lọ́mọ kọ́lọ́ sànù tiwa torí agbọ́dọ̀ gbàgbọ́ lọ́wọ́ bá ń bẹ alákọ̀ọ́kọ́ nu ẹlẹ́kejì agbọ́dọ̀ nígbàgbọ́ sí pé ọlọ́wọ́ bá ní olúwa òun lọ́ba tí dẹ̀dà òun lọ́ba tí pa ẹ̀dá òní mẹ́ẹ̀dá máa bẹ láàyè òní fúnni òun ló lè dínà má ni òun lọ́ba tó làkóso lórí gbogbo nǹkan òun lọ́ba tó làkóso lórí gbogbo nǹkan agbọ́dọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ eléyìí òun ní ká gbàgbọ́ ìpè ọlọ́run ọba ní arọ́b gbígbàgbọ́ ìpè ọlọ́run ọba ní arọ́b yìí báyìí olúwa kò sí ọ̀kan nínú àwọn kèfèrí àyàfi kó jẹ́ pé àwọn náà gbélé ìgbọ́ wala in sa'altahum man khalaqahum la yaqulunna Allah ọlọ́ni tíra anabi sallallahu alaihi wasallam bí wọ́n lérò pé ta dá wọn kí ni wọ́n dá wọn wọ́n sọ pọ́ lọ́ọ̀ni ṣùgbọ́n wọn kì í sìn torí ẹ̀ mọ́ gbà pọ́lọ̀ lọ́dá mi mọ́ gbà pọ́lọ̀ ni mo rọ́jù mo gbà pọ́ lọ́wọ́ba ló lè ṣe ni láǹfààní mo gbà pọ́ ló lè gbé nira wá bá ni mo gbà pọ́ ní máa pa ni mo gbà pọ́ ló làkóso gbogbo nǹkan eléyìí ọ̀sọ̀ yẹn di mùsùlùmí jama nítorí pé ṣètọ́ni náà gbà bẹ́ẹ̀ firawuna náà gbà bẹ́ẹ̀ Abu Jahal náà gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sọ wọ́n di mùsùlùmí torí ẹ̀ eléyìí ó jẹ́ tauhidur rububiyyah a gbọ́dọ̀ pẹ́ lọ́dá wọn a sì gbọ́dọ̀ pẹ̀lú mi ló lè fún wa o a sì gbọ́dọ̀ pẹ̀lú mi lè dínà mọ́ wa o a sì gbọ́dọ̀ sọ pé ẹnìkan wà tó lè gbẹ̀mí wa kọjọ kú owó tó pé o a sì gbọ́dọ̀ pé ẹnìkan wà tó lè fún wa ń sẹ̀mí ṣe o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ eléyìí bó ti ṣe jọ́ràn ẹ̀ tó o nìkan ò lè dá sọ wá di mùsùlùmí o nìkan le da dá sọ wá di mùsùlùmí eléyìí jẹ́ sábàbí tó mú kí àwọn àṣà àìrà àtàwọn màtòrídìyà àtàwọn míì káwọn ṣàṣìṣe kákìdá àwọn mọ̀jẹ̀ sọ̀híhà níta wọn tí wọn tẹpẹlẹ mọ́lé mọ́ òun náà ni tọ̀hídì eléyìí wípé ká gbà pé Ọlọ́run dá wa Ọlọ́run ni máa ṣẹ̀dá Ọlọ́run ni máa fún yàn Ọlọ́run ló lè kọ̀ láti fún yàn so eléyìí lásán kìí sọ ní tọ̀hídì tó dájà lẹ̀ láàrin àwọn ànábì Ọlọ́run àtàwọn èèyàn wọn. èyí tó dá wàhálà alẹ̀ láàrin àwọn ànábì Ọlọ́run àtàwọn èèyàn wọn òun náà ni tọ̀hídì olóhìyà kágbà kọ́ lọ́wọ́ bá nìkan la tó sìn eléyìí tá à ń pè ní tawhidul ibada kásọ̀ lọ́wọ́ bá lọ́kàn nínú ìjọsìn eléyìí pàtàkì púpọ̀ ẹ sì mọ̀ pé ìjọsìn pọ̀ nínú rẹ̀ ní as-sala az-zaka àwẹ̀ hajj kásọ̀ òdodo kápẹ́ni lọ sídìí dáadáa kákọ́ àìdáa fúnni kájagun sójú ọ̀nà ọlọ́wọ́n bá wa ká sùúrù ká bẹ̀rù ọlọ́run kájẹ́ni kájẹ́ni tó ṣe yí pé ọ̀ràn kan rẹ̀ kájẹ́ni tí ń bẹ̀rù rẹ̀ kájẹ́ni tó ṣe yí pé ọ̀nwá dáadáa tó wà lọ́dọ̀ rẹ̀ kásìjẹ́ni tí ń dúnra fọlọ́ táàbà dúnra ó jẹ́ pé tó ọlọ́run la ṣe dú orúkọ rẹ̀ la fi dú bákan náà tábà ṣe lérí kọ́ ẹ pọ́lọ́ ọba la fún táàbà búra kọ́ ẹ pọ́lọ́ ọba la búra gbogbo nǹkan pátá qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika gbogbo sẹ́mi wa pátá ama pé ìjọsìn ní fọlọ àti gbọ́dọ̀ gbé ìjọsìn wa lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sí Allahu Rabbul Alamin eléyìí ń bẹ nu pé mo gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ọlọ́wọ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ èèsì ó lákìídà sàhíhà mi tó rà sọ pé nítorí ọgbà gbọ́ tó ń sìn fi ń sin lọ ọlọ́gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ó sì ń bẹ̀rù ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ wípé ó lè fàyídá sí ọ kódà kó ẹni tó bá ti gbà bẹ́ẹ̀ ó ti ṣe ṣírkù sọ́lọ̀ fún rògbòbìyà ó ti ṣe ṣírkù sọ́lọ̀ ga nínú jíjólúwa ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ gbé gbogbo ẹ̀sìn wa lọ bá a gbọ́dọ̀ jẹ́ni tí ó máa pẹ̀lú mi tó yàtọ̀ sọ́lọ̀ a sì gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé ó máa bẹ̀rù ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ a gbọ́dọ̀ gbé nǹkan nínú ìjọsìn wa lọ bẹ́lòmíì tó yàtọ̀ sọ́lọ̀ mùsùlùmí ọlọ́run ni máa sìn torí gbà tó ti ṣe tó ti sọ gbólóhùn jíjẹ́ mùsùlùmí ìwọ ti fi hàn pọ̀ sa ìgbàgbọ́ sí gbogbo nǹkan míì tí wọ́n ń sìn lẹ́yìn ọ̀lọ́ kí lọ́wọ́ adé tó tún jẹ́ pé wọ́n náà ń bá wọn ṣẹbọ wọ́n náà ń bá wọn sóòṣà wọ́n náà tún lọ joyè ẹbọ ó tún lọ joyè òòṣà ó sì ti máa ń gbé àti òòṣà àti Islam wọn ò lè jọ jókòó lára kan náà òòṣà gba Islam mọ́ ọlọ́ni eléyìí ó jẹ́ ìpele kejì ìpele kẹta òun náà nìkan ní ìgbàgbọ́ sáwọn orúkọ ọlọ́run ọba tọ́lọ́run ọba ń jẹ́ àtàwọn àròyìn rẹ̀ àwọn orúkọ ọlọ́run ọba pọ̀ jọjọ ó ń bẹ́ẹ̀ wọn àwọn ètò wa nù alukur'an ó sì ń bẹ́ẹ̀ wọn àwọn ètò wa nù sunna anabi sallallahu alayhi wa sallam ká fi àwọn orúkọ ọlọ́run ọba tì sọ́dọ̀ ọlọ́run ká má fi nǹkan kan nínú rẹ̀ fẹ́ lómi ìtọ́yàtọ̀ sọ́lọ̀ torí pé kò sí nǹkan kan tó dàbí ọlọ à ń bọ̀sibọ̀si kó tó bá jó kọ torí ẹ àwọn orúkọ ọlọ́wọ́n bá wa ọlọ́wọ́n bá nìkan láàmú lọ fún àní mo lọ fẹ́ lómi tó sọlọ ó sì dá wa lójú pa àdúpẹ́ fọlọ́ wípé gbogbo wa náà la nímà nípa apá kan nínú àwọn orúkọ ọlọ́ a lè ṣàfẹ́kù mẹ́wàá lọ́dọ̀ mùsùlùmí ó kéré jù pé gbogbo wa mọ̀ pé oníjẹ́ Allah ṣé bá a mọ̀ pé oníjẹ́ Ar-Rahman amakpọ ninjẹ arahim amakpọ ninjẹ asalam oninjẹ almu'min almuhaimin alaziz aljabbar almutakabir asimakpọ ninjẹ alghafur amakpọ ninjẹ alwadud asima pípé ọlọ́wọ́n báyìí gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn orúkọ rẹ̀ ló ní ìròyìn kò sórúkọ kan nínú orúkọ ọlọ́run tí ò ní ìròyìn ṣé ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ dáhùn ọ̀dà al orúkọ Ọlọ́run ni àbí ròyìn rẹ̀ orúkọ Ọlọ́run ìròyìn wo lọ́wọ́ wà mẹ́ náà àforíjìn lẹ́sọ̀ Yorùbá ọ̀ sáà yẹn ní kékeré ṣe dandan kọ́ ọmọ ńlá rẹ̀ al-Ghafur ìròyìn àforíjì bẹ́ẹ̀nbẹ́ẹ́ gbọ́dọ̀ wà pé Lárúbáwá al-Maghfira al-Ghafur ìròyìn maghfira wà ń bẹ. bákan náà as-Salam nínú orúkọ ọlọ́ọ̀ni ìròyìn wọn lọ́wọ́ àmẹ́ as-Salama as ọ̀la bákan nínú orúkọ ọlọ́ọ̀ni Allah ìròyìn wọn lọ́wọ́ àmẹ́ al-ilahiyya jíjẹ́ olúwa tá a gbọ́dọ̀ jọ́sìn fún lò nìkan ìròyìn tó wà ń bẹ nù nínú orúkọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà ni al-muhaymin ọba arínúróde ìròyìn wọn lọ́wọ́ ń tí wọ́n bá sọ fún yín pé ìtumọ̀ almuhaimi ìní ọba rínúròde ìròyìn wo ló wà ń bẹ yorùbá náà ah allahu akbar àka yorùbá wa kún náà lọ́fà wọ́n sọ pé ọba rínúròde ìròyìn wo ló wà ń bẹ ìrínúròde ìròyìn tó wà ń bẹ ni ìrínúróde àrínúróde ìbórúkọ nu ìròyìn wo lọ́wọ́ rẹ̀ ìrínúróde onáà lápè ní kíni lédè lárúbáwá alhaimana bákan náà nínú àwọn orúkọ ọlọ́wọ́n bá wa onáà ní alfatah olùsínà fúnni olùlànà fúnni ìròyìn lọ́wọ́ à ń bẹ́ẹ̀. ìsínà tó bá sì ma àwọn orúkọ àtàwọn òròyìn nu máa ti pè ní ròyìn ọlọ́run gbé lọ fẹ́nìkan sẹ́mi ọ̀pọ̀ pàtàkì ní ìgbà tó lé pé ìrí máa títa ni Allah ẹ wá ní ròyìn ẹnìkan wípé ìrí tó ń bẹ fẹ́ràn pé kí ni mo rò pé wa nídìí Yorùbá ẹ ti mọ̀ kì ṣe tẹlumi wọn ah, ni ah ìrònú òde tí ń bẹ fún kí ni inú wo lórí òde wo lóní mo rò pé wa ẹ wo ti àwọn èèyàn ọba wọn ni ẹ má bu o ẹ má sọ ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn nítorí kọ́ mọ̀ gbọ́ abẹ́tí lukára bíi ló lukára bíi pé kí ni méjì ló náà ni sáwọn àmọ́ ló pọ̀ tí wa a ah, arínúròdè ni gbogbo káàtà ẹnìkan kan pé kó gbé information wá fún àwọn amẹ̀bọ pínpín kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ a mọ̀ ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ á tún mọ́ pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ nígbà tí èmi pẹ̀lú rẹ̀ tá a bá nímọ̀ nípa àwọn orúkọ ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ àyè onígbàgbàkúgbà láwùjọ wa. tẹ́ni kó fi máa ròyìn ọlọ́wọ́ la pẹ̀lú àwọn ròyìn burúkú kan arúgbó ọjọ́ kínní kankan ọba ìn ọba ìn ìn ìn ọba pékin olùkóyè wa torí tí wọn náà bá ti ní màmá lọ́mọ òkú ìsọkúsọ wò làwọn kìíní ń sọ ìsọkúsọ wò làwọn kìíní ń sọ nítorí pé wọn mọ náà wọn mẹ́ta lọlọ gbogbo ntọ́lọ́ bá fi ròyìn ara rẹ̀ á fi ròyìn rẹ̀ ètò bá ní tòun ní àní tiẹ̀ ni ètò bá kèsè tòun àní kèsè tiẹ̀ torí pé sáàlì mọ́lọ́ntọ́lọ́ sáàlì mọ́lọ́ntọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam lọ alimajulo torí ẹ gbogbo ntọ́lọ́ bá fi ròyìn ara rẹ̀ á fi ròyìn ọlọ́ ntọ́lọ́ bá fi ròyìn ara rẹ̀ àní fi ròyìn rẹ̀ sọlọ máa sùn kìí sùn sẹ́sì máa ń tògbé kìí tògbé sí máa rẹ̀ kìí rẹ̀ ṣùgbọ́n ìtọ́mọ̀ bá ní kìí ṣe tòun kìí ṣe tòun kìí ṣe tòun àkànní sọ yí pé kìí ṣe tọ́lọ́ nǹkan sì gbẹnu lọ ntọ́lọ́wọ́n bá bá ní tòní ẹ ṣàlàyé rẹ̀ ẹ fi ẹ ṣàlàyé rẹ̀ lásìkún ìtọ́ba ní kì í ṣe tòun ẹ ṣe àlàyé rẹ̀ ẹ wá ṣàlàyé ìdí tí èfi ṣe tọ́lọ̀ ọlọ́ni allahu la ilaha illa huwa alhayy alqayyum ọlọ́run ọba kò sí ọba mi tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sóun nìkan ṣoṣo alhayy òun lọ́ba abẹ̀mí ó ní ọba abẹ̀mí tó yẹ pé ìsẹ̀mí rẹ̀ nìkan ìsẹ̀mí òdodo ìsẹ̀mí tí ò ní bẹ̀rẹ̀ ìsẹ̀mí tí ò lópin àwa ìsẹ̀mí tí wá ìsẹ̀mí tó lópin ìsẹ̀mí tó sì ní bẹ̀rẹ̀ sáájú kó tó bí wa bí lára lẹ́yìn tó sì bí wa tán kí ni ó padà jẹ́ òpin wa láyé ikú náà kọ́lọ́wọ́ tó tún gbé wa ní ìjọ̀gbìn dàrú kìyàmù ṣùgbọ́n ìsẹ̀mí tọ́lọ́wọ́ bá òun náà ní ìsẹ̀mí tí ò ní bẹ̀rẹ̀ ìsẹ̀mí tí ò lópin torí ẹ̀ òun lọ bá bẹ̀mí. àlùkòyìnwó òun lọ bá tó bá dúró tí ọ̀fà ara ti kankan ìwé òrìdágbò ta ni ó olùkọ́ ọmọ sọ pé ọlọ́ọ̀gbọ́n ọlọ́ọ̀gá ọlọ́ọ̀rọ̀bá ọlọ́ọ̀yà ọlọ́ọ̀kẹ́ kí ló bí ọlá ọlá ọlá olùkọ́ ọ̀fà ara ti àwọn kan ni ò lè dá dúró gbogbo wọn sì bùkátà ọlọ àlè dájú láti àkókò sínàtò ọlọ́run bá ní ògbé ìgbé òun ògbé kì í gbé ọlọ subhanallah wàlá yóò à ń bọ̀sibọ́sí oorun lọ́dọ̀ alùsùnàtì wal jamaa tẹ́lẹ̀ bí ó ní ògbé kì í gbé ọlọ kì í likamali hayatihi wa likamali qayyumiyatih ògbé kìí gbé kìí sì sùn nítorí pé ìsẹ̀mí rẹ̀ ló pé ìdádúró rẹ̀ ló pé torí ẹ̀ àwọn tiwa ìsẹ̀mí tiwa ìsẹ̀mí tó nídìí amendment adjustment àmójútó ìnìsẹ̀mí tiwa mọ́sùn wọ́n mọ́sùn wò kó o ní tó máa ṣẹlẹ̀ sọ́pọlọ rẹ ọpọlọ bẹ̀rẹ̀ sí ní gbóná kò sí hospital tó lè lọ bẹ̀rẹ̀ sí sùn tó o bá sùn gbogbo òkúta aláǹlò irọ́ ni o subhanallah so ọlọ́wọ́n bá kì í tòògbé torí tọ́lọ́wọ́n bá tòògbé láàrin ìṣẹ́jú àyà kí ló rò pé ó ṣẹlẹ̀ gbogbo nǹkan mìíràn ń pè lẹ́yìn ọlọ́ àsìkò táwọn tì í bá lọ sùn táwọn ọmọ ẹlẹ́yìn wọn bá ń pè wọ́n sí wọ́n gbọ́ mẹ́sẹ̀gì ṣé wọ́n gba mẹ́sẹ̀gì dépò pé wọ́n ṣe tí wọ́n fẹ́ fún wa kò lè ṣeé ṣe sẹ́yìn wọn pọlọ́wọ́n ọba ríńjọ kan ẹ̀ ronú pé kó má jẹ́ pọlọ́wọ́n busy at this time at this time of the day mò ń pọlọ́wọ́n kó má jẹ́ pé àwọn àlejò bá a ah, la ilaha illallah ọlọ́wọ́ bá wa ga ju gbogbo rọ́bìṣì tó rò lọ. la ta'khudhuhu sinatun wala nawm gbogbo tó bá jẹ́ ròyìn ọlọ́run á fi tì sọ́dọ̀ ọlọ́run ìtọ́ bá ní tòun eléjà àwọn kan mẹ́rin tí gbígbọ́ lọ́wọ́n bá gbọ́ kó sínú kágbà púpọ̀ lọ́wọ́n bá ń bẹ kágbà pòun ni ọba tó so wípé iṣẹ́ rẹ̀ ti ń ṣe kò sẹ́lòmíì tó lè ṣe kágbàgbọ́ pé gbogbo ń tọ́ba jẹ mọ́tìjọsìn tẹ̀dá bá ń ṣe ọgbọ́dọ̀ gbé lọ fẹ́lòmíì yàtọ̀ sí Allah ẹlẹ́kẹ̀ẹ́ni kágbàgbọ́ nínú àwọn orúkọ ọlọ́run àtàwọn àròyìn rẹ̀ àgbọ́dọ̀ gbé lọ fẹ́lòmíì tó yàtọ̀ sí Allahu